ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọlẹ́tọ̀ ṣe ọpẹ́ atọ̀rọ̀ ìpè àti ìgẹ̀fà nígbà Muhammad kí ọlọ́ọ̀bá tí ó kẹ́ tí ó gé àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn òkú wájú ọ̀rọ̀ Islam tó ti jẹ́ gbé ní kọ́lọ́ jáde wà nínú wọn. gẹ́gẹ́ bíi tí a ṣe ní àdéhùn ní èsì inshallah wípé tafsir tá ń ṣe ní ìgboro a máa mú sókè rẹ̀ wá síbí inṣàlá ó tẹ̀ tilẹ̀ jẹ́ pé àsìkò fún pípọ̀ on the twenty six la máa ń parí tafsir nígboro twenty seven twenty eight twenty nine náà láti yípo àwọn àyè fọlọ́nba yọ̀dá nínú ẹ̀ ní asekola mosque wa àti yunifásitì àti mọ́sálásí tó wà níbí yunifásitì of Ìbàdàn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó wà premier hotel mọ́sálásí tó wà bẹ́ẹ̀ náà ti máa ń kàn then mọ́sálásí bólúwájí so a máa ń yípo rẹ̀ pẹ̀lú ìgbìyànjú wípé nínú tá a ṣe nínú tafsiri yẹn táwa lè mú sọmọrì ẹ̀ dé tí gbọ́ àwọn èèyàn sí ìwà dá ìwà wúlò pọ̀ ṣùgbọ́n torí wípé kìí ṣe bí a ṣe bẹ̀rẹ̀ ní ọdún tá a bẹ̀rẹ̀ náà ni a fi ń wá síbí so àti ilé lọ síbi ìta ṣe lọ́dún yìí two la bẹ̀rẹ̀ asọ̀rọ̀ ń fa muqaddima lórí tafsir ìyẹn ni introductory aspect of tafsir sókè ní tìmọ̀ tafsir àwọn olóṣèlú gbára lẹ́nu tafsir àwọn olólùwúlò àwọn tafasir táwọn èèyàn kọ́ so ìlàpá wo ni ẹni tí ọkọ̀ tafsir ló ní lára tafsir tó kọ kalẹ̀ gbogbo yẹn lára yànnà náà kó ní Quran kó ní wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ àti kíkójọ rẹ̀ so àìsàlàyé yẹn lọ́dún yẹn gbogbo àtiwábí náà tààrà sọ sókè ń pa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé abẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitanir rajim tá a máa ń fi bẹ̀rẹ̀ nígbà tá a bá fẹ́ ka Qur'an so ọfẹ tó abẹ́ẹ̀lú gbogbo ọgbọ̀njọ́ lórí ẹ̀ ká fi ń ṣàlàyé ẹ̀ nípa wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ìbọn àti iṣẹ́ ẹ̀kú rẹ̀ ti ń ṣe bóun ni Qur'an ṣe pèsèǹtì ẹnu ṣe pèsèǹtì ṣe tán fún wa àtàwọn iṣẹ́ ti ń ṣe. so àṣàlàyé yẹn mo rò pé la ṣe ní last year ọkọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa so mo ní mẹ́mórì wọn kéré kọ́lá kọ́ máa ṣe wà lẹ́kún mẹ́mórì fún wa. a sì tẹnubọ̀ suratul fatiha ipe ọlá ti ń bẹ fún àti bisimilayi rahman rahim àti wá sáde táwọn èèyàn sọ fún mi lórí fóònù wọn sọ pé alihamudulilayi láti ní tẹ̀síì tá a ṣe ní ìgboro Rabbil alamin làṣẹ lẹ́sìn alihamdulilayi làṣẹ ń bọ̀ ta lọ́dún eléyìí atúmọ̀ rahman rahim pẹ̀lú gọlọ́ lọ́dún tí ń bọ̀ á bẹ̀rẹ̀ á tẹnubọ̀ máàlìkì yọmi dín ó ti ẹjọ́ àti bẹ̀rẹ̀ díẹ̀ ṣùgbọ́n kó ti tó nǹkan so àfọwọ́n àtẹnubọ̀ díẹ̀ ni so àwọn àṣẹ dáadáa lọ́dún tí mo ṣe àlọ́ kájọ wòye sí ọ̀rọ̀ ọlọ́run tó sọ. So, ẹ̀mọ́ gbàgbé yìí pé ọlọ́run sọ fún anábì sallallahu alaihi wasallam yìí pé a ti fún ọ ní sab'an minal madani wal qur'an al-azim àwọn ọlọ́run la fún ọ ní àwọn àyà méje tó ṣe yìí pé wọ́n máa pààrà rẹ̀ lórí tafsiri apá kan lọ àwọn onímọ̀ ọlọ́run ní àwa la fún ọ ní àyà méje tó ṣe pé ẹ máa pààrà rẹ̀ a sì fún ọ ní qur'an al-azim qur'an alákàdé àyà yìí ó wà nù suratul hijr àyà eighty seven ọlọ́ọ̀bà àlìkọ́lá sọ̀tún wà laqad ataynaka sab'an minal madani wal qur'anil azim dájúdájú àwọn ọlọ́run àti fún ọ ní sab'an minal madani lórí tafsiri apá kan náà onímọ̀ náà ní suratul fatiha àwọn tó sọ pé àwọn suwaru tó gùn rẹ̀rẹ̀rẹ̀ méje tó bẹ̀rẹ̀ qur'an ni ṣùgbọ́n àdìsá ní sọ sálàm tọ́ka lórí pé suratul Fatiha ni ajẹ́ ipe ọlọ́run fún ní nǹkan méjì suratul Fatiha àti al-Qur'an al-Azim kò sí èméjì nípa pé suratul Fatiha wà lára Qur'an ṣùgbọ́n ọlọ́run ṣe ní sọ́mari Qur'an gbogbo ti bẹnu Qur'an pátápátá ọlọ́run kò jọ sínú ẹ̀ ẹ̀ tí ó bá tún suratul Fatiha ó túmọ̀ yìí pé òye rẹ̀ òye gbọ́dọ̀ ti wà fún pẹ̀lú odidi Qur'an kó tó mọ̀ tu fẹ́ bá rí sírí àwọn àfa onímọ̀ tí wọ́n kọ tafsir ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ pé ti ń sọ nínú suratul Fatiha ó ju suratul Baqara lọ fẹ́ pé oríṣiríṣi ewé tẹ́ kà ń bẹ̀ ó ju títú ti ń tu suratul Baqara lọ nítorí pé kí ni o ntó ki ọ̀rọ̀ tó kì sí inú suratul Fatiha kò ọlọ́ọ̀bà àlejò ọlá ọ̀ngbọ́lá fún apá kan ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ju apá kan lọ ọ̀ngbọ́lá fún apá kan ní ọmọ màláíkà ju apá kan lọ níbi àwọn àyè tó dá ọ̀ngbọ́lá fún àwọn kan ju apá kan lọ bẹ́ẹ̀ náà ní nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn kan kì í nítumọ̀ ju àwọn kan lọ àwọn kan sì wúlò fún àwọn gẹ́gẹ́ kan tó ṣe yí pé ẹ̀ ní irú rẹ̀ lára yìí mí àǹfààní tẹ́sí ń bí kul huwa Allahu ahad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad lánàbí sallallahu alaihi wasallam sọ ikú ṣe déédéé ìdàkà Qur'an ẹ lérí wẹ̀ nínú tabbat yada abi lahabin wa tab sẹ́rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú dúró eléyìí sọ ń pa ìjọ kan ṣoṣo ọlọ́run eléyìí sọ ń pa ìtọ́jú ẹni làánà tọ́lọ́run ní kí ibi dandan wọn lọ́ bá so bẹ́ẹ̀ náà ni suratul fatiha ó kí ní ìtumọ̀ débi wípé èèyàn sọ ẹni kò lè sọ ọ́ tán àwọn adìkàwòye sí alhamdulillahi rabbil alamin inú ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn ni pé àwọn afáà ṣe ayún àwa ìyẹn ni pé ọ̀rọ̀ wọn kọ̀ mọ́lẹ́yọ kan lórí bisimilahi rahman rahim sára suratul fatiha ni àbí sára suratul fatiha ṣùgbọ́n tá last year a sọ ilẹ̀ jù ni pé kì í sára suratul fatiha ṣùgbọ́n abala kan ni nínú àyà Qur'an tọ́wọ́ ní suratul Naml tọ́lọ́ọ̀bà àlekọ́lá sọ pé innahu min Sulaiman wa innahu bisimilahi rahman rahim kò sí yàtọ̀ inú pa yẹn kí ara abala àyà yìí nínú suratul Naml. imaamu Tabari ibnu Jariri Tabari tó ṣe tafsir tá à ń pè ní Jami'ul Bayan li ayil Qur'an ìdí mẹ́tàlá ni nínú ìbẹ̀rẹ̀ rẹ̀ ó ń sọ wa nínú táàfì mọ̀ yìí pé bisimilahi rahman rahim dádúró suratu fatiha dádúró ó ní gbóná arahman rahim tọ́lọ̀ ń lò ó nínú bisimilahi rahman rahim ó tún lò níbi alihamdulilayi rabbil alamin arahman rahim ó ní repetition yẹn ìbàjẹ́ tó bá ṣe é pé nusura bẹ́ẹ̀ náà ni torí kò ti súnmọ́ra wọn pọ̀ sóni láti mọ̀ yìí pé alihamudulilayi lọ́bẹ̀rẹ̀ suratul fatiha ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé anabi wa sallallahu alayhi wa sallam ima ń ka suratul fatiha lórí ọ̀hún ìgbà míì yọ bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim kápá kan náà sàbẹ̀ ọgbọ̀n ìgbà míì yọ bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi rabbil alamin tí wọn ò ní gbọ́ bisimilayi rahman rahim imam malik tó jẹ́ imam dari lihijra ìmáàmù Madina tó ìjẹ́ kó là ń tẹ̀lé Nàìjíríà ọ̀hún dúró lórí wípé bisimilayi rahman rahim kò sí lára fatiha oníkàmọ́ta o oní kò sí kíni kò sí lára fatiha so táwọn ọba ti bẹ̀rẹ̀ ẹnu alihamdulilayi rabbil alamin iná ni wọ́n fi bẹ̀rẹ̀ torí làwọn bàbá wa nígbà wọn bá kírun fún wa níbi àwọn tìǹbù tá à ń ké sókè alihamdulilayi rabbil alamin làwọn gbọ́dọ̀ nù ó ní fi bisimilayi rahman rahim so kámọ́ta kò wọ́n ká má sọ pé wọ́n ti fi àyà kan lẹ̀ nínú suratul Fatiha rárá o kò lọ́ba yẹn irun wọn ti da ó ti lálàáfíà ó sì ti da ó sì ti wà lójú kan náà mọ́tàbù Imam Malik rahimahullah kódà àwọn Ahnaf àwọn Hanabiya fẹ́ẹ́ pé mọ́tàbù wọn ni wọ́n lò ní Afghanistan Pakistan India àtàwọn àyè míì ní sáìdì rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà Suria Hanabiya ni wọ́n lò àwọn tiẹ̀ sọ pé kìí ti dandan kọ́ kápá àti àlórí wọn. torí pé ọlọ́ba àlekọ́lá sọ pé faqra'u ma tayassara minal Qur'an nínú àyà yẹn ní faqra'u ma tayassara ọlọ́run ní rọrùn fún ọkà ka fátíà àwọn òyìnbó ṣe ti ọ̀dà ṣùgbọ́n tọ́ba wa ka tó fi wọ́n ti lálàáfíà lọ́dọ̀ àwọn àti àwọn ti ka lọ́dọ̀ àwọn màlìkíyà tó ọba ti ka fátíà nínú ìtọ́pọ̀jù nínú rákà àrùn irun rẹ̀ ọ̀làláàfíà nìyẹn ṣùgbọ́n tó bá ti lè kà á nínú mẹ́rin ọ̀ka ń bi mẹ́ta tó o lè fi sùjúdù sáwí ṣe kọ́ba ẹyọkàn yòókù dọ̀ràn ti kà tó mọ́gàbù màlìkíyà nìyẹn níta sáfẹ́ ló bẹ̀rẹ̀ yìí pé irú nǹkan báyìí ẹ mẹ́jọ dá èdè àìdè so èyí tó rí insha allah ta'ala ọ̀nà ìdìbò náà bá bẹ̀rẹ̀ sọ́láàtì fàájà pẹ̀lú kíni o alhamdulillahi rabbil alamin ọlọ́ọ̀bá àlejòọ́lá ní ẹ̀yìn ẹ̀yìn lórí pé èèyàn ṣe dáadáa ẹ̀tọ́ òun ọlọ́ọ̀ni ẹ̀yìn lórí téèyàn bá ṣe ọlọ́ọ̀bá sọ pé ẹ̀tọ́ òun ọlọ́ọ̀ni lónìí rànràn ẹni tí ń ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lónìí rànràn tó o bá fi olúwa tó Rabbil Alamin o sì sọ nípa èdè lárúbáwá ṣùgbọ́n tó o bá wo fínúfíndà ọbọ̀lọ́n ṣe ń lò nínú Qur'an láàyè kọ̀ọ̀kan ó rí i pé ìtọ́jú iná ẹ̀ ní ọba mu làwọn bàbá máa sọ pé ẹni tí ń re gbogbo ẹ̀dá ìní ọlọ́run Rabbana la tuzigh qulubana. ìtumọ̀ rẹ̀ náà ni kí ni eré wá má ọkàn wa kó lójú ọ̀nà rẹ̀ torí inú rírè tí ń rí ẹ̀dá náà ni kó gbé ọkàn rẹ̀ sójú ọ̀nà bọ́lọ́n. ربنا لا تؤاخذنا إن نسينا أو ọlọ́run bá olùrè wá olùtọ́jú wa wọ́n fi yàjẹ́ wa tá a nínú ìtọ́jú tí máa ṣe nìyẹn onígbé ká máa nínú ìtọ́jú ọlọ́run ni kéèyàn bá wà pàfẹ́ẹ̀tì kò bá mu ọlọ́run pèlè ayé léwu bẹ́ẹ̀ kásá ṣiṣẹ́ o káwá tó ọlọ́run dákun o bọ́lọ̀ ń ṣe rọ̀bà wa nìyẹn kó o ṣe kẹ́rì bíyà fún wa nìyẹn. nta fẹ́ẹ́ ló bẹ̀rẹ̀ ibi alihamudulilayi gbogbo ẹ̀yìn tọ́lọ́ ni ẹ̀tọ́ rẹ̀ ni rọ́bìlì alami ẹ̀jí ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá lónìí ọ̀ràn. gbólóhùn alihamudulilayi a sọ̀rọ̀ mẹ́tàlélógún lórí ẹ̀ inṣàlá àwọn onímọ̀ máa ń sọ pé lè sàlẹ̀ kábàrò fẹ́ lè mọ àyà nà káfojú rí nǹkan kò lè dàbí akàngbọ́ lásán mẹ́tàlélógún tá a sọ yìí kò lè dàbí ẹni tí ń wá lójoojúmọ́ fún bí ọgbọ̀n ìjọ tá a fi ṣe o sẹ́yìn pé bí àárín wákàtí kan sí wákàtí kan díẹ̀ làwọn fẹ́ fi ṣe omi ìgbẹ́ sọ́márì làwọn fúnra wa inṣàlá alákọ̀ọ́kọ́ ni wípé kí ni túmọ̀ alihamdu ní lárúbáwá ìtí wọ́n ń pè náà ní àtàná ògbìlì jẹ̀mí kéèyàn ó sì ẹ̀yìn fún yàn lórí dáadáa tó fẹ́ àwọn onímọ̀ nínú èdè lábá sọ pé ó yàtọ̀ sí ṣúkúrù ṣúkúrù ni pé kéèyàn ó dúpẹ́ tẹ ọ bá ṣe nǹkan dáadáa fún mi nìkan mo lè dúpẹ́ fún ọ tẹ ọ bá ṣe dáadáa fún mi nìkan ó ṣe títúmọ̀ sí pé ẹ̀yìn ọ̀fẹ́ jújú ṣúkúrù lọ òun àti dídúpẹ́ wọ́n pàdé níbì kan ibi tí wọ́n ti pàdé náà ni pé ẹ ń bá ṣe dáadáa kásọ̀ kó o ṣe anabi sallallahu alaihi wasallam sọ pé man lam yashkuri nasa la yashkuri la ẹ tí ọba máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kò lè mọ orí tọ́lọ̀ ń bá ṣe fún nígbà tí o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà tí túmọ̀ sí pé a lè ṣe ṣúkúrù fún yàn ṣùgbọ́n kànáà nítorí dùn mọ́ lórí o tún rí kan òkú tí ò dùn mọ́ ọ. kanáwù ọgbọdọ̀ jálẹ̀ ìnú rẹ̀ fọlọ́ torí pé ọlọ́ni wà má aṣọ ọba fún mi mùsíbà tí fábì máa kásábàtì àìdí tó ń wáyà àbò àǹkẹ́rì ntọ́ba bá yín nínú mùsíbà tọkàn yín ọ̀fẹ́ tẹ́ fẹ́ràn rẹ̀ rárá fábì máa kásábàtì àìdí fà o rẹ tó ti dá pamọ́ lọ́dọ̀ rẹ̀ lálẹ́ tó wáyé pé múmi ní ọlọ́run wá fìyà rẹ̀ jẹ́ ọ́n lé ayé ṣùgbọ́n o wọ̀yá fún àǹkẹ́rì ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó mójú kúrò ní o tọ́wá yẹ kó gbogbo bá a ṣe ń dẹ́sẹ̀ lọ́lọ́run fẹ́ fún ọ̀fìyà rẹ̀ kọ̀ọ̀kan jẹ wá à èèyàn ní gbádùn lé ayé rẹ̀ tó kúkú mẹ́ kò ní gbádùn wákàtí kẹ̀kan bẹ̀ nílé pé yóò àgbádùn ojúmọ́ kọ́lọ́n kọ́ mọ̀ sàwọn ojú kò wa. adé pé ọlọ́run ọba àlejò ọlá òní ọlẹ́tọ̀ sí àtànà lọ́lẹ́tọ̀ sí alhamdu ẹ̀yìn orí ń o torí kan òkú ọ sọ wípé ní o alihamudulilayi ọ sọ wípé ẹ̀yìn ní fọlọ́ eléyìí ni ìtumọ̀ alihamudu ní èdè lábáwá agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì o náà ní pé dìlálàtò alifi káwọlì alihamudu wà dìlálàtò láàmù bẹ káwọlì lila aliti bẹ́ẹ̀ bí alihamudu lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ onílábáwá. wọ́n ní tùfíìdù istidrak ìtumọ̀ ẹ̀ náà nìyí pé ó kó gbogbo ọ̀ràn ẹ̀yìn ó kó sínú gbogbo pé èèyàn fi ń yin èèyàn àbí èèyàn fi ń yin nǹkan ní gbólóhùn dáa ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí kọ́ wá sí kan nínú orúkọ ọlọ́run tí ń jẹ́ orúkọ ọlọ́run tí ò mú ẹ̀yìn ọlọ́run lọ́wọ́ أيما أتدعو فله الأسماء الحسنى sọ pé ya Allah àbí kó pé ya Rahman èyí ó wù ó sí tó o bá fi pe ọlọ́run falahu al husna àwọn òkòtò rẹwà tó dógóńgó parí ń bẹ Allah nínú ìtumọ̀ rẹ̀ táwọn onímọ̀ sọ tó sì ń tọ́ka sí ní èdè lábáwá òun náà lẹ́nu tó ti pé o rò ó rò ó rò ó ìdààmú òde bá ọ ìtumọ̀ aliha nìyẹn nínú èdè Lárúbáwá ní ti bẹ fún yẹn ìmọ̀ ànàtà ayára torí ìlànà ìlú sallallahu alaihi wasallam sọ pé tí yẹn bá fẹ́ máa rorò kúrò nípa ọlọ́run oronú ń pa ọmọ bíi wọn wá pé ah tààrà ti gan máa ṣe bí sọ wọn sọ yìí mùsùlùmí àtàwọn àdìsí mi wọn sọ pé ọba kọ́ yá àbí bẹ́ẹ̀ kọ́ kó o ṣe a'udhu billahi minash shaitanir rajim ó wá sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run kó o bí ṣèitán tí máa ju òróró ìṣìyàn lẹ́nu tí wọ́n bá ní kó o rò ń pa ọlọ́run yóò sù ọ́ ọkọjá alákẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí ẹ̀dá kan tó lè dé ògóńgó bọ́nà ọba ṣe rí gangan pàtó kò sí ó tọ̀ anabi sallallahu alaihi nígbà tó ṣe ìsọ̀rọ̀ tó ṣe rìn àjò lọ sí sámà wọ́n bí léèrè nínú àdìsọ ànusọyọ muslim àtàwọn ìdíra bíi pé sórí ọlọ anabi sallallahu alaihi wasallam sọ wípé inni ra'aytu nura ìmọ́lẹ̀ mórí o láàyè ni ọsọ pé nurun anna ara a ah, ìmọ́lẹ̀ bó mo ti fẹ́ rí kò túmọ̀ sí pé ọlọ́run wá jẹ́ mọ́lẹ̀ òtọ́rọ̀ àwọn mọ̀lẹ́sílà tó sọnù ń bẹ̀ wọ́n bá mú àdìsọ yẹn pé ajẹ́ pé pàtàkì wọn bọ̀ lọ́wọ́ aṣọ pé Allahu nuru samawati wal ardi nuru yẹn dìmánà mùnírù ni ọlọ́wọ́ ní í ṣe ìmọ́lẹ̀ sí gbogbo sánmà àti ilẹ̀ tí òfìjọ́ wà lókun kò túmọ̀ ìgbé ọlọ́run wá jẹ́ ìmọ́lẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ni níta lọ́mọ ẹni pé kò sí bó ṣe fẹ́ ń pa ọlọ́run tó ní ṣùgbọ́n sọ pé àbíkọ́ sọ pé ọlọ́run ọba ni Allah ẹgbẹ́ ìgbé ìrònú ń pa rẹ̀ ọ̀dà gbogbo ọpọlọ ọ̀dà aláàmù àti kéèyàn ojú wọ́ọ̀lẹ̀ fún kọ́gbà bó ṣe wí kọ́tẹ̀lé àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ṣe parí wọn pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe parí tó ṣe tẹ̀lé tíra ọlọ́run tọ́lọ́run ṣe parí gbogbo tíra rẹ̀ yẹn pẹ̀lú kùránì làbí kùránì tó jẹ́ alákọ̀ọ́lé àwọn ẹlòmíràn ronú kọ lórí ṣètọ́n mo ní bóòlù kí ló dé tọ́lọ́run wa àbí adá ṣètọ́n yìí báyìí ọlọ́ọ̀bá adékọ́lá sọ pé la yusalu amma yaf'alu wà hum yusalu ní suratul anbiya Quran chapter twenty one verse twenty three ọlọ́ọ̀bá sọ pé ẹnìkan ò lè béèrè lọ́wọ́ òun pé bóòlù ṣe ṣe nǹkan pé kí ló dé tó ṣe ọ̀sẹ̀ tó ẹ̀ ṣùgbọ́n dé ní atajẹnu kálukú wọn ọlọ́run lórí táwọn bá ṣe sì gbé sùdù lẹ̀ láì ṣe ọ̀sẹ̀ nìkan tó gbọ́dọ̀ sọ pé ẹnìkan kan ọ̀lẹ́tọ̀ rẹ̀ asọtọ̀ ọ̀wọ̀ sọ́run séyìn nìkan ló nínú ilé ni kí ló dé tó fi lo ìyún lónìí n tó wù ọ ló ṣe ìwọ tó lè dá nǹkan kan nù ń ṣe tó wù ọ èyí bá wù ọ ọ̀wọ̀ wá sí mọ́sálásí bá wù ọ ọ̀wọ̀ lọ márèjì èyí bá wù ọ ọ̀wọ̀ lọ sí ilé ẹ̀kọ́ gbóhùn ṣe é ṣe nìyẹn tóun sì lẹ́tì bá wù ọ nínú tó lè pé kì í ṣèwọ ọwọ́ kú kówó lọ ọjà oṣù mú wálé ni kí wàá lọ fẹ́ sọ nǹkan ọba àlejò ọlá ọba tó tètè káàlì kúkú lè ṣe ìdí wà wúwà àlàákú lè ṣe ìdí nke ọlọ́run lọ́dá gbogbo nǹkan pátápátá láì ní àyàbí ó sì ní ó gbogbo nǹkan ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn tí wọ́n sọ ń pa Allah àti bẹ́ẹ̀ a sì ni nínú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n túmọ̀ sí Allah tí a pè ní Allah òun náà pé alimalu ẹn tó lẹ́tọ̀ọ́ láti máa sìn àfọ olórin sọ wípé alehitálẹ̀ rí ìyẹ̀fun náà fáńtà amúsàfàwù àfọ ní asiriyat ó tí ó tàn òmùgọ̀ èèyàn ni ọ́ ìwọ́n tó sin Jésù tó sì tún ní Jésù ti kú ajẹ́gbọ́mùgọ̀ ní ọ́ tó lu ààrẹ lọ́wọ́ tó sin tó o sì gbàgbé títọ́ òjò bá òmùgọ̀ ni ọ́ àlíńtà lẹ́bí yẹfúnà fàáńtà mùsọ̀fà wọ́n ti na àgọ̀ sí ọwọ́ náà sì gbàgọ̀ nta fẹ́ ló ń bẹ̀ ni pé aliha ìmáàna àbìdà òsìn ọlọ́run aláwo náà ni alimalu òbí hàpì ẹni tó ti fóun lọ́lẹ́tọ̀ sí ìjọsìn ntáwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run pọ̀ jáǹtì rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn ò sí ìjọsìn ẹni tó ń si ségi wá lẹ́tọ̀ọ́ bí ọ̀sìn ni ẹni tó lọ gbẹ́ igi léèrè fúnra rẹ̀ tó bá wò fi dáná gan tó bá sì mọ́ tó là ní ìsìn gbé sí náà iná jò wá ní ìsìn náà ló dé olúmu sẹ́yìn wá lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kí ló gbé sẹ́nu ilé ayé ẹ̀ ẹni tí ń sin kò sí nǹkan kan tó ní gbèsè nínú gbèsè ayé rẹ̀ kódà nu Kùránì Ọlọ́run bá pè kalẹ̀ ṣé wọn lóníkàwọn èèyàn máa sìn ọ lẹ́yìn Ọlọ́run yọọ ma sọ fún sọ fọlọ pé nkún alimta tàlámù máa fi nàfsì wàlá àlámù máa fi nàfsì tó ní wọ Ọlọ́run tó báyìí pé mo wú bẹ́ẹ̀ ti ọkàn béèrè lọ́wọ́ mi ni òkú máa ń ti bẹ́ẹ̀ ní ẹ̀mí mi ọmọ ní lọ́dọ̀ ìyíṣà gan ọmọ yà yọ wá kúrò lára pé rárá o èmi àti yẹn àjọ ní náà ọba àlekè ọlá nìkan ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tá a gbọdọ̀ sí nǹkan kan míì lẹ́yìn ọlọ́run. àwọn onímọ̀ wa sọ pé láàmù tí ń bẹ́ẹ̀ bí lèlá tufidul istihqaq ipe ọlọ́run lọ́lẹ́tọ̀ sí alihamdu lọ́lẹ́tọ̀ sí ẹ̀yìn ẹ̀yìn ń wà nínú tá a fi ń ṣèjọsìn fọlọ́run nínú àdúrà ìlú ìbàdà ńlọ́wà ọlọ́run bá ọlá òní ọlẹ́tọ̀ sí ẹ̀yìn ní gbogbo ọ̀nà. lẹ́yìn ilé la bọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni gbólóhùn Allahu yẹn ọba àlejò sọ wípé tọ́jú ẹgbẹ́ ọlọ́run ọba àlejò ọlá ní ń òun náà sì ni àkọ́kọ́ nínú ọkọ̀ ọlọ́run tọba fẹ́ yin ọlọ́run pé ọjẹ́ báyìí ọjẹ́ ọ sọ pé Allahu la ilaha illa huwal hayyul qayyum ọ gbọ́dọ̀ sọ pé alẹ́ hayyul qayyum la ilaha illa huwa Allahu à ọba mọba ọ gbọ́dọ̀ sọ pé arahmanu rahim Allahu la ó fi Allahu sáwọ̀kọ́ ó ní ìpìlẹ̀ nínú okò ọlọ́run torí ẹ̀ ní apá kan náà ọmọ àfi lọ síbi pé òun náà ní ismullahi al-azam òun ni okò ọlọ́run tó ga jù má sọ̀rọ̀ ààrẹ dìde nìkan wá máa kúbẹ̀ kọ́ máa bí rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àbá àtẹ́kọ́ lọ́fẹ́ gba ẹ̀sìn láì làá tó mú lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ta yín kò sí tó rújú nú ẹ̀sìn rárá àtọ̀ ọlọ́run ló yà nẹ́bí sallallahu alaihi wasallam ìgbé wa ma huwa ala al-ghaibi bidanin anẹ́bí sallallahu alaihi wasallam kì í ṣe tí máa ń sahun sí tó bá pamọ́ rárá dọ̀ní nínú ahun àníkàn òfin kẹkẹ pamọ́ fún wa nú ẹ̀sìn bẹ́ẹ̀ ni pé ń bọ̀ bá tó dì ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àbá àtẹ́kọ́ tó sìn tó tó fún lówó tó tó bá pọn mi tó tó bá bí ga bùkátà rẹ̀ tó ń gbé káàkiri pẹ̀lú mọ́tò mọ́tò tó yẹ kó fowó rẹ́ǹtì ìgbà náà lọ́sẹ̀ wàá rí nǹkan kan tó pamọ́ nú ẹ̀sìn gbà à kì í sẹ̀sìn àníṣà sálàm lọ́fẹ́ ṣe ó ti fẹ́ ṣe nǹkan mi àdàdálẹ̀ ní tó fẹ́ ṣe èèyàn mélòó ló sin àbúrákù tó máa sọ àdìsí tọ́gbà alátọ̀dà àníṣà sálàm èèyàn mélòó ló sin àbú rírà kó tó máa sọ àdìsí tọ́gbà alátọ̀dà àníṣà sálàm láàrin ọ̀sán àti ọ̀pọ̀lọpọ̀ wọn nù sàbí èèyàn mélòó ló sin máàlìkì ṣáfì yé ahmadu imam ẹ eh, imam abu hanifa èyí mélòó ló sì wọn pé wọn tó máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ so islam èyí ṣe ń tẹ́ nìkan wàá sọ pé ọ̀dọ̀ òun lọ́wà ẹ kọ́ ọmọ wájú rẹ bẹ́ẹ̀ kọ́ máa pé ẹni mi ò béèrè ni àṣírí ń bẹ tí ọba ti hàn sí yẹn náà níjà sí tí ọba ti sí hàn sí iná níjà sí ṣùgbọ́n àṣírí wípé ntọ́jẹ so kájáwọ́ kò ń bẹ̀ ọlọ́run kọ́ gba túbà wa o ọlọ́run bá alẹ́ kí ọlá òun náà ni ọba tuntun pé ọlẹ́tọ̀ sí ìjọsìn gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn ìròyìn tó dáa òun náà ní sì ń bẹ fún ọlọ́run bá alẹ́ ọlá so àwọn míì sọ wípé ó kọ ọlọ́run yìí pé kí sùn já nídìí ni pé ó kọ ọlọ́bọ̀rọ̀ gidi ni ipe kò ní ìdíkásẹ̀ máa wádìí pé ìdùnkàn ní ẹ̀dẹ̀ fàyọ̀ wa so ipe ìkọ̀ tó wà já nídìí ni. tí bá ní orúkọ tó wà já lè fi ká sọ pé zayd pé àmọ́ àmọ́ ìtumọ̀ kankan tá a lè fún ṣùgbọ́n yàtọ̀ sí sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lì orúkọ ni nínú èdè arábá ó sì tún fún sọ yìí pé allah èso náà yìí pé kì í ṣe orúkọ tó ṣe pé nínú èdè sọ òun náà ní kí ni irab táwọn onímọ̀ ṣe fún gbólóhùn allah gbólóhùn alhamdulillah alhamdulillah mukada dọ́mọ̀ ni ó fún ọ gbọ́dọ̀ fún fatia ó sì gbọ́dọ̀ fún kẹsọ̀ lọ́dọ̀ àwọn onínáhùn lásán wọ́n lè máa ṣe tó bá wọn pẹ̀lú ọ̀rọ̀ míì yàtọ̀ sí ọ̀rọ̀ ti Qur'an ṣùgbọ́n ti Qur'an yìí alhamdulillahi rabbil alamin alhamdulillahi ni mukada nínú èdè lárúbáwá tẹ́ ẹ bá ti rí mukada ẹ rí kábàrù àfi tí ọ àfi tó bá ní balùkù láwọn àyè méjì ẹ ti máa gba kábàrù rẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí alìjáàrú wal majrur jáàrú wal majrur fúnra ara rẹ ló ń gángan kò lè jẹ kábàrù yọọ wà mùtà yọọ jẹ muta'alliqani ẹ ẹ bi kábàrù ajẹ́pẹ́ kábàrù rẹ so wọn sọ kalẹ̀ ni tí ó jẹ kọ́rọ̀ rẹ pé jáàrú wal majrur lẹ́wàá fi kọ́ sí lọ́rùn yẹn ni pé alhamdu mustaqirrun lillah alhamdu mustaqirrun lillah ọ̀rọ̀ hamdu ọ̀rọ̀ fana ẹ̀tọ́ ọlọ́ni nítorí ilẹ̀ fọlọ́ni ọlọ́wọ́ sì máa lẹ́tọ̀ sí i ọlọ́run lẹ́tọ̀ sí láti ìpìlẹ̀ yóò sì máa lẹ́tọ̀ sí lọ láéláé ni tẹ́nìkan ò lè gbà á mọ́ lọ́wọ́ agbẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún òun wípé alhamdulillah ṣé jumla kabariya ni àbí insha'iyya lọ́dọ̀ àwọn onímọ̀ bàlágà tá a bá wù lójú ibi ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ni a sọ pé jumlatun khabariya ó ń fún wa ní ìrò ni nípa ọlọ́run ṣùgbọ́n àwọn míì sọ wípé bó ṣe ń fún wa ń rò nípa ọlọ́run ó tún mú ìṣà ìyà náà lọ́wọ́ ìyẹn ni pé kúlú alihamudulilá àbí ihmadulilá ń gbọ́ ọlọ́run ní alihamudulilá. ẹ̀yìn ẹ̀tọ́ tó ní ìyẹn kí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin àlìjẹ̀nú ẹ̀yin ẹ̀dá ọlọ́run ihmadullah ẹ̀ máa yin ọlọ́run bí ìgbà tó ń pa wá láṣẹ ìgbé ká máa yin ọlọ́run àbíkúlù ntí ká ẹ máa sọ ní gbogbo ìgbà òun náà ni pé ọwọ́ pé ṣé wọ́n yin ọlọ́run àlè àti ní gbogbo ògbà kọ́lọ́n jẹ́ kémi àti yẹn wà ní ẹjọ́ mọ̀ ní pẹ́kọ́lọ́. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní ta àtòní àlẹ́ ayé àtòlẹ́tì wàràdà fi àdìgbò alhamdu fil Qur'an àwọn àyà tó ṣe pé gbólóhùn alhamdu lillah òun tó ọwọ́ tó wá láwọn àyè mi kí ló fa ilé yìí wípé Qur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo sí ni kò sì gbọ́dọ̀ takora wọn tó bá takora wọn ajẹ́kùkè sódodo mọ́ nìyẹn ọlọ́run bá sọ wípé walau kana min indi ghayri Allah lawajadu fi ikhtilafan kathira tí Qur'an bá jẹ́ pé ibi tó ti wá kì í sọ̀dọ̀ ọlọ́run ni atakò ìbá pọ̀ jù mẹ́ ilé òfin jẹ́ pé ńgbà tí wọ́n tọwọ́ bọ bíbélì atakò ti wà ń bẹ̀ ibì kan wà tí wọ́n ní jacob sì fa ìtàn ọlọ́run ó sì ó sì fa ìtàn ọlọ́run ó sì fa yà sẹ́ni kọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn ìwọ ti bọ́ o ti o ti bọ́lọ̀ ọba rẹ̀ jàm o ti bá jàmọ̀ ìdí ọ̀rọ̀ sọ́kùsọ. ìjọ kan tí ìkan sọ pé ó ní jésù lọ́lọ́run ó ní nǹkan tó ń gbọ́dọ̀ wà nínú kí ìwé jésù lọ́lọ́run lọ́ba ṣe kàdù kan fún mi mo ní tọ́yì tán pé ọ̀rọ̀ ọlọ́run ẹyọ kan ṣoṣo náà ni wọ́n wàá jọ jẹ́ pé àyọkà níbí lásán ìní ọ̀rọ̀ àkàkùn péjì náà ni ìní ọlọ péjì mi ò bẹ̀rẹ̀ látòkè náà kàbọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí kàbọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí kàbọ̀ lọ́ba débi kan bẹ̀ lónìí jésù bẹ̀rẹ̀ sí ó sì bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ a oníkà pàlùn káì tó kà oníkà ọgbà bíbó jésù bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ àánú inú kọjá pé jésù ń bẹ jésù àbọ̀lọ́ ń bọ̀ lọ́wọ́ kọ́bọ̀rọ̀ jẹ jésù ń bẹ lọ́wọ́ àti wọn lẹ́kọ̀ọ́ ni tó fi á di à síbọ́tọ̀ jésù ọlọ́run ẹni tí wọ́n ń bẹ̀ àti ẹni tí ń bẹ̀yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀nà tó inú kọjá jésù ń bẹ jésù àbí ọlọ́run bẹ ọlọ́run ìkànnì méjèèjì lọ́yẹ́ pé tòótọ́ ni ibi tó ọkọ̀ kàwọn ẹlẹ́ẹ̀kan ẹwù ẹwù walau kana min indi ghayri Allahi lawajadu fi ikhtilafan katira tọ́ba ti jẹ́ kíkè sọ́dọ̀ ọlọ́run ló ti wá yọ takora wọn lọ sábàdà kò sí àtakò ní tá a bá ti wá nínú Qur'an ká tọpa rẹ̀ lọ sí àwọn àyè náà nínú Qur'an ṣètùmọ̀ kan náà ní ń túmọ̀ sí ká má bàa ṣe àṣìṣọ nípa ọ̀rọ̀ ọ̀tọ́lọ́hùn gbólóhùn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìtumọ̀ ẹyọ kan náà wọ́n tún fún un gbólóhùn mi bẹ́ẹ̀ pé ó ní ìtumọ̀ tó ju ẹyọ kan lọ kódà kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ó sì wà ní Qur'an tí Qur'an náà sì tún lò torí ẹ̀ ni àwọn onímọ̀ ṣe gbìyànjú lórí vocabulary tó wà ní Qur'an tí wọ́n ṣe kíra lórí ẹ̀ nínú ẹ̀ ní Ar-Ragib Al-Asfahani ó sì tíra tá à ń pè ní Mufradatul Qur'an bẹ́ẹ̀ náà ní afáwa Al-Fairuzabadi tó náà ṣe tíra tá à ń pè ní Basairu Dawi Tamyiz ìdí mẹ́fà lòun takọ́kọ́ yẹn ìdí ẹyọ péré ni Basairu Dawi Tamyiz tíra tó pàtàkì ni ọ̀ọ́kà nkẹ́ mi ń bẹ̀ tó yẹ pé ìfẹ́ lè sọ pé o lè mẹ́rin rí kànú tíra mi hàn kì í ṣe ní references o ṣùgbọ́n nípa pé reference ọ̀pọ̀lọpọ̀ references ó ti bá odò lọ ní iraaki ó ti bá odò lọ àwọn tí wọ́n á rí references o àwọn àwọn àwọn tó yẹ pé bíi eh, secondary sources ńlọ ọ̀pọ̀lọpọ̀ tíra tá à ń rí ọ́ọ́dì nǹkan mi dàbí wípé ọmọ ọ̀ka à àṣírí nǹkan báyìí ti ń bẹnu kọ̀ ọ̀hán àwọn èèyàn tó yẹ pé wọ́n jókòó wọ́n jókòó ti ti koran wàláhì wọ́n sọ yé alifu ti bẹ́ẹ̀ nu koran wọ́n sọ yé bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí lórí já wàláhì ràdí ọwọ́ àánú tíra dùn wí. ìwọ náà wàá jókòó ti tọ́ba fẹ́ ka yé alifu ti bẹ́ẹ̀ nu koran pé sódodo ni wọ́n sọ àbódodo wọn. wọ́n sọ gbogbo ara ti bẹ́ẹ̀ nu koran látòkè délẹ̀ ṣebí wọ́n kọ̀ sọ pé aya koran six thousand six hundred and sixty six ó sọ pé o ti mọ̀ nípa koran nìyẹn àwọn sọ yé ibo lọ́ọ́ pàdé tó o mọ̀ kó o ti dé dajì Qur'an kìí ṣe gbogbo sọ́wọ́sọ káfí ní dajì Qur'an ó níbi ìgbàlímọ̀ tó kàdé tó kẹ́límọ̀ yìí ó ti ó ti ó ti débi ìparí Qur'an àwọn kẹ́límọ̀ tún ń bẹ lọ́ọ́ pé tó bá gbé láti bẹ̀rẹ̀ àbò gbé láti òpin ìtumọ̀ kan náà ní ọmọ ìjà sínú Qur'an bẹ́ẹ̀ ni wọ́n ti tò sínú tíra ìdáhùn yìí ni wọ́n fẹ́ lò mẹ́ni wípé ká má fi òfèrè téèmà ká má fi sọ̀rọ̀ nípa Islam kọjá rárá ó sì pọ̀ ní àwùjọ wa pàtàkì jùlọ láàrin àwọn ọ̀dọ́ òfèrè fíìmù ọmọ àyà kan péré kọ̀mọ̀jú náà lọ àbí àyà méjì mẹ́ta tí àyà six thousand two hundred and thirty six ọwọ́ lọ́wọ́ àmì kùrán gẹ́gẹ́ bí kíkà àwọn ará Mẹ́dínà six thousand two hundred and thirty six ọwọ́ àmọ́ àyà bíi ọmọ àyà bíi hundred two hundred lọ́wọ́ àkọ́rẹ́ ẹni Sheikhul Islam lọ́sọ̀ọ́ di authority tọ́jà yìí pé ìjẹ́ bá ti sọ tó ti sọ lábẹ́gbẹ́ nínú ọ̀rọ̀ Islam ń àwọn èèyàn kan dandan pé bí wọ́n ṣe mọ̀ ọ́ ni wọ́n tún ha sórí lẹ́yìn ìgbà wọ́n tún ha sórí tán wọ́n tún wá kó àwọn ìmọ̀ oríṣiríṣi tọ́lọ́pọ̀ mọ́ Qur'an inú ọ̀rọ̀ tí mo sọ lánàá ní alizokora mosque ẹnìkan kọ́ gbọ́dọ̀ fínú fílọ̀ kó lóun fẹ́ jẹ́ mufasir wọ́n máa túmọ̀ Qur'an àti kọ́lọ́kọ́ òṣèlú ìfẹ́ tó tí ọba máa ń ba òṣèlú fífi kọ́ gbẹ́nu tọ́ba sì sọ pé rọ́ọ̀ni kọ́ wá bá ruwa yìí kájọ pé ta kápẹ́ àwọn èèyàn ọ̀ máa ń pa òṣèlú fíkì ọwọ́ ní mufasiru ni ọ́ òtúmọ̀ ayé àkùrán gbẹ́ni ẹ sọ̀hún torí pé inú òṣèlú fíkì ló ti kọ́ńtà ń pè ní dilalatul alfa dilalatul alfa nìyẹn o ní rules of interpretation táwọn tí wọ́n wà nídìí law tí wọ́n máa ń kọ́ tí wọ́n sì máa dààmú lórí ẹ̀ nígbà tí wọ́n bá ṣe constitution tán interpretation yóò lọ sọ́dọ̀ àwọn adájọ́ yóò lọ sọ́dọ̀ àwọn lọ́ọ̀yà káàdì fọ́ọ̀mù àfún ní mínì wọ́n lè mọ́ wà ń bẹ́ ńgbà tí wọ́n ń ṣe àbí kí wọ́n wà ń bẹ́ ṣùgbọ́n kọ̀ọ̀kan wọn wọn gbọ́dọ̀ dá sí wọn gbọ́dọ̀ kó wọ́n change kankan bẹ́ẹ̀ tí wọ́n bá túmọ̀ ẹ̀ lọ́nà tí ọ̀bàdà tí wọ́n lò lọ́gbọ̀n tí ọ̀bàdà wọ́n yà dá padà sí áùsì ni kí wọ́n wà rectify ẹ̀ ṣùgbọ́n bá lọ fẹ́ ṣe tafsir ó fẹ́ sọ fún ayé pé ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ rèé ìmọ̀ mélòó ní bẹ́ẹ̀ fọ́ tó fi gbójú gbéyà tó fi sọ pé ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ rèé ولا تقف ما ليس لك بعلم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ntọ́ ọba mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ tọ́pẹ́ ẹ̀ mọ̀ mọ̀ tọ́pẹ́ ẹ̀ torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́nà òdu aléèrè lọ nípa rẹ̀ lálùkì yá wọn. ṣebí tí mo ń lọ ni pé ẹni tó bá lòun ń sọ ìtumọ̀ Qur'an àbí ń sọ ìtumọ̀ hadith ìmọ̀ tó jìndò ọgbọ́dọ̀ wà fún tó sì lo àsìkò gbọ́ọ̀rọ̀ lórí ẹ̀ ìmọ̀ ìkójọ lẹ́ẹ̀kan náà tó sì ní ìfarabalẹ̀ ẹ̀ tí ò ní ìfarabalẹ̀ tí sì ń gbélé ìfọ̀mílẹ̀ ní ọmọ ìjẹ́pọ̀ mọ́ra wọn yóò ti sọ̀rọ̀ lọ táníyàn rẹ̀ bá da yọba tó ń wùdúrọ̀ fún bẹ́ẹ̀ pé sọ́ọ̀rì yọba tó wọn mú mi sọ ìdí òdo tó fẹ́ sọ́ọ̀rì fáwọn èèyàn táwọn èèyàn kó tó lè pèsèǹtì ara rẹ pé ẹni tó di ìlú mọ̀ ní ọ́ ẹni tó lè ṣe tafsiri ní ọ́ ẹni tó lè sọ̀rọ̀ nípa hadisi ní ọ́. ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá olùgbóná alihamudulilayi ó lò ní àwọn àyè tó pọ̀ nínú Qur'an gẹ́gẹ́ bí tí rìsáàcì dúró lórí òun náà ni pé ọlọ́ọ̀dọ́ alihamudu nínú àyà fọ́tì nínú Qur'an. ṣùgbọ́n nu ayẹyọ kan ó lè fara lẹ́ẹ̀mejì o. súra mẹ́fà lọ́nà ọba àlìkọ́lá lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú alihamdulilá àkọ́kọ́ súratul fatiha ẹlẹ́ẹ̀kejì ní súratul an'am ẹ̀ẹ̀kẹta ní súratul kahf ẹ̀ẹ̀kẹrin ni saba ẹ̀ẹ̀karùn súratul fatir ẹlẹ́ẹ̀kẹfà tó parí ẹ̀ onáà ní súratul taghabun. ńgbàtọ́ náà ọba àlìkọ́lá. wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi yìí ó ní tí ń túmọ̀ sí gẹ́bi tí à ń bọ̀ wá sọ nínú tó yẹ ká máa yìn ín lé lórí náà lọ́lọ́wọ́n bá ń sọ lẹ́yìn ìgbà tó bá ti sọ alihamudulilayi. bẹ́ẹ̀ náà sì ni ọlọ́wọ́n bá parí àwọn súra kan pẹ̀lú alihamudulilayi nínú wọn àwọn súra yẹn wọ́n jẹ́ mẹ́jọ alákọ̀ọ́kọ́ ni súratul Hijr ìkejì ni Isra ìkejì ni Naml ah, sorry ìkẹta ni Naml ìkẹrin ni Safat ìkarùn ni Zumar ìkẹfà ni Jathiya ìkeje ni Tur ìkẹ ìkẹjọ tó parí ẹ̀ ní súratul Nasr idha jaa nasrullahi wal ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ọlọ́run kò sáàmù fọlọ́ gbogbo ẹ̀ ní ààyè tọ́lọ́ ọba ti lò yìí ọjọ́ ìtọ́ka látọ̀dọ̀ ọlọ́run fún wa ipò ọlọ́run ọba òun lẹ́tọ̀ọ́ sí hámùdù yìí nítorí oríṣiríṣi iṣẹ́ tó wọn àlejò látòun ṣe àti ìtọ́jú tó wọn tóun ṣe fún gbogbo ẹ̀dá ọlọ́ni alhamdulillahi rabbil alamin nígbà tí yẹn sọ pé sọlọ́ọ̀nbẹ gbígbẹ́ rẹ̀ náà ló fi sí ẹ̀yìn ntí ọba kí wàá níbi ẹ̀ tó sí yẹ́rẹ́ ẹ̀ yìí oní ẹ̀ní pé Rabbil alamin ẹ̀ ń tí ì ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn tí ò fẹ́ nìkan lẹ̀ láì tọ́jú ìlọ́lọ́run. láwọn àyè míì ọlọ́wọ́ bá ń sọ oríṣiríṣi àwọn ẹ̀dá ní ṣe hamudu fọlọ́n kódà wàyúsà bíkú ràdù bí hamudihi wàlímọ̀lá àyíká tómi ní xèyífàtì ara tí ń sá pẹ́ẹ́ ẹ̀ ń gbọ́ta yà ń gbà yẹn yúsà bíkú bí hamudihi ó ń ṣe subahana lẹ́yìn wọlé ọba ama pẹ̀lú pé ń dúpẹ́ fọlọ́n ni ó ń sin ní ohun tó ga jù téèyàn lè gbọ́ láyé fẹ́ẹ́ tó bó ṣe ń gbọ́ ń bàjẹ́ ọmọ gbọ́ lẹ́kọ̀ọ́ ọmọ gbọ́ ní Kwara lásìkò kan náà ọmọ ẹ̀dẹ́ mi ò tí ì lágbára kó sí ohun tí ó kárí ayé báyìí lẹ́yìn lẹ́yìn ìtàn náà bá tó ṣe síbi ara nígbà tó bá wọ náà yóò sì jọ sán ọlọ́run kó máa fi sọ rẹ̀ sọ wa. nígbà míì bá فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين ọlọ́wọ́ bá tọ́ka lórí pé o ní ọ̀rọ̀ àwọn tí wọ́n wà ní àjẹ́nà nígbà wọn bá rúlọ ọ̀dùn kí wọ́n bá rúlọ òsì ó gbà ẹ̀yìn ẹ̀tọ́ n'i iṣẹ́ wa nìkan àlùjẹ́nà ló kú ọlọ́run sì sọ wípé nípasẹ̀ sẹ́hùn tẹ́ ẹ sí ń lé ayé iná ẹ̀ lẹ́ẹ̀fi jogún àlìjáná o wàtílíkà àlìjáná tù orí tòmú ha bímá kóńtò ń ta àmàlù àlìjáná tẹ́ rí yẹn á jogún ẹ̀ fún yín ní sábàbí iṣẹ́ tẹ́ ẹ ṣe ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé kò sẹ́ni gẹ́gẹ́ pé iṣẹ́ ẹ̀ ní ó àlìjáná o. Ah, wọ́n ní wọn náà ń kọ́ ìwà ní ìṣọ̀ sára ó ní kódà èmi náà àfi káàánú ọlọ́run tọ́lọ́run bá fi àánú rẹ̀ bòmí láṣìírí aláàkọ́kọ́ kọ́dọ̀ jẹ́ àánú ọlọ́run kó lé wa báwò. iná lọ́lọ́run ti sọ fún wa pé alihamudulilayi rabbil alamin arrahmani rahim. gbogbo wàhálà tí yẹn bá ń ṣe lórí anything tó bá sọ sí ibi lórí ẹ̀ wàláyà àánú ọlọ́run lè báyìí. ẹlòmíì ó ṣe wàhálà yẹn tí ó ju tèèyàn lọ tọ́lọ̀ ò sì ní ṣe fún un kí ló fẹ́ ṣe fọlọ́ tí wọ́n bá lè bá mọ́jọ́ra rẹ lójú o sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim torí ẹ̀ ló fi jẹ́ pé ìwọ àlìjẹ́nà wa pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn bàtà àti ṣiṣẹ́ àánú ọlọ́run wa bá sẹ́yìn kọ́lọ̀ ń dákun kí ajọ wà nínú ẹjọ́ wà jẹ́nà o tí ò sì ní wọná síwájú kó tó wà jẹ́nà àwọn àyè yẹn àní lè kà wọ́n tán lẹ́yìn suratul fatiha lọ́wọ́ suratul baqara àyà tààtì suratul an'am àyà alákọ̀ọ́kọ́ tá a sọ fọlọ́ ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àkà yẹn kátó yẹn ọlọ́ba àdìgbọ́lá sọ pé alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم ọlọ́ni alihamdulilah gbogbo ẹ̀yìn pátá ẹ̀kọ́ tó wọ́n lọ́ọ̀mí nínú tó ń filẹ̀tọ̀ sí ẹ̀yìn alẹ́bí khalaqa samawati wal arda ọlọ́run ló dá gbogbo sánmà òun náà ló sì dá gbogbo lẹ̀ ọlọ́run ló dá sánmà ọlọ́run wá dá ó sì jẹ́ kí sánmà òun náà kó tó jẹ́ àǹfààní fún wa ẹni wá béèrè pé yín láǹfààní sánmà àwọn ẹ̀dá mi ń bẹ nínú sánmọ̀dá àbójúrí tọ́lọ̀ ń fi kò wọ́n mọ́bẹ̀ tọ́jẹ́ pé tá a bá fojú rí ó lè kó wàhálà bá wa ọlọ́run wá sí sánmọ̀ ní tó gbogbogbò ilẹ̀ pátápátá tányányá tí ó sì ní òpó kẹ́ẹ̀fì mọ́tí tóbi ọlọ́run ẹ wo mọ́sálásí tá a wà yìí ẹ wá bá a ká òpó rẹ̀ eighteen ni wọ́n kọ́ ọ́ lẹ̀ rẹ̀ ṣé èyí tẹ́ ẹ̀ fojú rí àbí ìfọwọ́ àmì ògiri ètò tó wà ní ògiri ńkọ fẹẹ gbé ńgbà dírẹsìn lójókòó ẹwù ẹwù ẹwù títóbi Ọlọ́run lọ́wọ́ ọhún ọba bí tá a jókòó sí lásán ẹwù yìí òkú tó wà ń bẹ Ọlọ́run wà á jẹ kí òkú kankan ká tá a fojú rí báyìí kọ wà fún sánmà Ọlọ́run náà lòkó rẹ Ọlọ́run sì lòun lò mú dúró tóun ò jẹ ọjábọlé wa lórí tó bá jábọlé wa lórí kí láti Ọlọ́run tó wá fún kọlọ tó dáa tó bójú mọ tí yẹn bá jí láàárọ̀ kò tó bá bá sọmọ tí gbogbo ẹ tọrọ ẹ jù lọ ah! yọ bẹ́ẹ̀ tún lè pa ojú ẹ òun òrògbò ntí tí gbogbo ẹ bá dúdú lọ ẹyin ó pèsè mọ̀rì ayé yẹn mọ̀ já ọlọ́run wá jẹ́ kó jẹ́ aláwọ̀ yòówù ó tún wá fi green ó tún wá fi ó tún wá fi blue síbẹ̀ azà tọ́ ẹgbẹ́ inú àwọ̀ tí máa ń dùn mọ́ ojú wò ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́run bá tóbi lọ́lọ́run sọ pé alhamdulillahi alladhi khalaqa samawati wal ard ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́ ní gbogbo ọpẹ́ ẹ̀tọ́ tọ́lọ́ ní ọlọ́run bá tuntun kó ń lọ dá sámà méjèèjì wal ard ó náà lọ dá ilẹ̀ àǹfààní tá à ń ṣe ńlẹ̀ nítorí ilẹ̀ ọ̀pọ̀ rìsáàtì wọ̀ sí ibi ìmí rẹpẹtẹ o sẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀ǹpẹ́ à ń dìvẹ́lọ́pù lọ́nà ni à ń dìvẹ́lọ́pù lọ́nà ni ọlọ́run sì ń wo wàrùn ìgbà tó náà tó pé iye ayé ètò òde ìtó. lẹ́yìn hijira níbi ọ̀sálà láàlú ọ̀sálà sẹ́yìn bá àti ìlú ju bí ọjọ́ kan náà lọ ẹ̀dá mi lóhùn àbẹ́yẹ ọjọ́ kan náà lọ ni àwọn àti lọ́jọ́ méjì mẹ́ta ni inna yawman inda rabbika kàálífì sanatin mimma ta'uddun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ bíi ẹgbẹ̀rún ni ọlọ́run tó gbàdéke fọ́mọ lórí ẹgbẹ̀rún bíi ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn kà ní aláfàgbà tọ́lọ́pù sọ pé ìkútàrà bá ti sa àdùnnì kó à ń ṣe àlùkọ́mọ́ òpin ayé ti súnmọ́ lásìkò ànẹ́bùsà sálà lọ́lọ́run sọ ayé àǹkalẹ̀ olópin ayé ti súnmọ́ àti ìlọ́jọ́ méjì ráyè o abájọ́ lọ́jọ́ méjì ráyè lẹ́yìn ànẹ́bùsà sálà nínú kíkà àtọ́lọ́ aláfàgbà ànímọ̀ sí ọpọ ju ìdá àmọ́ lọ anabi sallallahu alaihi wasallam nínú tí wọn ṣe ń gbọ́dọ̀ wà láyé kẹ́yìn ẹ sí ìdìbà yìí anabi sallallahu ó ṣe kàǹkà sára yẹ pẹ yóò sì fi nu ilẹ̀ sallallahu alaihi wasallam ọmọ sọsọlọ yìí ti tó ń fi rà yín kí wa ṣe ṣé di kí á ń pò fún yèèpẹ̀ ti wà nù tí wọ́n nù kẹ́míkà tá a fi ń lo oògùn tá a lò ní ìsìn yèèpẹ̀ yèèpẹ̀ ti wà nù ẹ̀ nínú tá a fi ń ṣe nǹkan ìwòsàn ní ìsìn ẹ̀wù títóbi ọlọ́run àníṣà sálàmù sí lọ yunifásitì kẹrẹ kọ́ lọ kọ́ sáyẹ́nsìs mbẹ́ so rìsáàjì ń lọ ntaama ojú ntaama lọ ntaama ó kéré sí ntaàtì mà ọlọ́run wá da ilẹ̀ ìkúlẹ̀ bá a jẹ́ àǹfààní rẹpẹtẹ fún wa. ọlọ́ni wa kọ́ dàrọ̀ fi ha akọ̀wà àtàhà gbogbo tí ọmọ ajẹ́ oúnjẹ fẹ́yìn àtẹnukú àti pẹ̀lúgbù ẹ̀ sára alẹ́ oúnjẹ lẹ́tìmọ̀ rí ẹ wà á rí ọsàn ẹ àgbàdo wọn làwọn náà ti fẹ́ máa sẹ́ndì iṣu sí amẹ́ríkà báyìí nìyẹn abẹ́ ìgboro yìí ìyá ọ̀rọ̀ iná rọ̀ àwọn náà ti fẹ́ máa sẹ́ndì <laughs> lábá kan wá láti láti láti Saudi Arabia olówó afúnrán lọ́wọ́ ní Nàìjíríà ó bá sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ ló di fẹ́fẹ́fẹ́ nu mọ́tò Ìbàdàn nígbà tí ó fi dé báyìí lọ́ba sọ fáwọn èèyàn mi ò sí ni o ní kí ni òun wá ṣe lè yàn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa ah nítorí ni pé ẹ̀yin ò ní Nàìjíríà yìí ó ní òun sì tó ń bi nílé èrè mọ́tò ẹni ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ ni kí alábòrò jọ lálẹ́ òkú bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> ẹ wo títóbi ọlọ́run ẹ wo wúri wúri ń ṣe fún wa ilẹ̀ lẹ́gbẹ̀tẹ́ ni sọ́nà ọ̀wà sí omi tá a bá omi a ní ìsìn bọ́ọ̀lù lọ́pọ̀ ni àti tó bá ṣe pé allocation láti láti Àbújá ni arógbó nìyẹn o arógbó nìyẹn o wọ́n máa jẹ oṣù mẹ́jọ ọdún kan oṣù mẹ́wàá lọ́dọ̀ ẹlòmíì o ẹni tó bá kéré jù bá bí oṣù mẹ́ta ni àwa tó ní federal mi ò tiẹ̀ jẹ́ oṣù kan ṣùgbọ́n ó lè jẹ́ pé oṣù ó ti pé tán yẹnyẹn tẹ́yìn tí ìhòòhò gbà bí ọjọ́ kọkànlá bí ọjọ́ kẹrìnlá nǹkan síyẹn a lè sọ omi kí ó mu síyẹn lè sọ di bí ọjọ́ kẹrìnlá kátó wá pé olóṣù méjì olóṣù mẹ́ta àdéjọ́ òfin wẹ̀ <laughs> lágboolé kan wọ́n máa ń pín kànga ni tó bá ti kàn yàn báyìí lónìí báyìí ó dijọ́ karùn-ún brọ́dà mi kan bá gbọ́ pé wọ́n dijọ́ karùn-ún ó sì bẹ́ẹ̀ lè máa sọ ẹkún pé à ah, ilé wa ijọ́ karùn-ún yóò ṣe tẹ bá lọ kan lákọ̀ọ́kọ́ ṣé ìtẹ́ fi dáná àti ìtẹ́ fi wẹ̀fọ́jọ́ márùn-ún fẹ́ẹ́ pọ́nlẹ̀ lẹ́ẹ̀kan náà ni ẹ wo ti tóbi ọlọ́run ọlọ́run wá ṣe ń dayawu àmọ́ bó ṣe débẹ̀ á kàn máa ṣe analysis irọ́ analysis irọ́ bí ẹni tí ọ̀fẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run <laughs> ẹjọ́ ìbẹ̀ nígbà gbọ̀dún ọlọ́run sáwà lápò bẹ́ẹ̀ ni atẹ́gùn tá à ń mí sáwà lápò wájílẹ̀ ayé ọlọ́run ọba àlejò ọlá ni ṣùgbọ́n àwọn mí ọ̀fẹ́ pé ọlọ́run ni wọ́n wà máa wá wá wí mí. ọlọ́run ọba sọ pé wájà alágbólómọ́ ti wà núù ọlọ́run náà ló ṣe òkun ló ṣe ìmọ́lẹ̀ o kálukú ló láǹfààní tiẹ̀ ló sì ní ti ń ṣe lára ọmọ ẹ̀dẹ́ni àti inú ìgbésí ayé rẹ̀ ó sì jẹ́ ká máa mọ ọ̀tún yàtọ̀ sósì bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ sọ pé dòlùmọ́tì dòlùmọ́tì kúfúrì náà ń bẹ kọ́lọ̀ nǹkan sọ akó ń òkun pé òkun ti ẹ bọ́ ni kọ́lọ̀ mú o ọjà àti sọfin ń o ẹlòmíì ìwé láwà ní wàláhì làwàbẹ̀ ó láwà ní báyìí ó tó dárúgbọ̀n sí rẹ̀ tó so kọ́ sílé rẹ̀ ìsọ̀fún ọ̀tọ̀ bá wọlé ṣé inú ìtẹ̀lé tọ́lọ́ ni àbí ìtẹ̀lé ṣe ìtọ́hàn ìtẹ̀lé ti èṣù èyí tó ń so kọ́ra kókó jẹ́ sọ fún ọ èyí tó ń so mọ́ ọmọ rẹ èyí tó fi ámọ́tò èyí tó rí mọ́sọ́ọ̀bù rẹ kó lè jẹ́ ọ̀tà ìṣèké ìbíní sọ́lọ́ ni anabi sallallahu alaihi wasallam sọ pé mani alaka tẹmí mẹtan fakode asharak ẹ ń bá so nǹkan kọ́ kó lè jẹ́ ìsọfún ó ti sẹ́bọ̀ lọ́dọ̀ ọlọ́run mani alaka tẹmí mẹtan fala e so nǹkan tó so nǹkan rọ̀ kó lè jẹ́ ìsọfún ọlọ́run ní dérò rẹ̀ ọjọ́ nígbà táwọn ènìyàn sáà ń jẹ́ pẹ̀lẹ́ yẹn sallallahu alaihi wasallam tí túbọ̀ sí a sọ̀rọ̀ fáwọn nǹkan wọ̀nyí gbogbo tí bá ti ń dé àṣàṣì pátápátá láì ní ni kódà bí sọ pé ló hàn bẹ́ẹ̀ sí fún tọba bá jẹ́ pé tó fún wa sáà ní ìgbà dá wa ti dáadáa látọ̀dọ̀ àwọn sàbí pété àmì ìgbà kan o yọ kan hàn hàn tù ní yọ bá bomi kan lójú yọ bá ká nìyẹn sí. ṣé ìgbà tó bá mú mímu tó lójú tó ju nọ́mà lọ tó wá kó nǹkan sí náà ló sọ kalẹ̀ nìyẹn. ọba wa di àyà tó di orí pẹpẹ tó wá di gbogbo ẹ̀fọ́ sáyà koran náà ni èyí tó di mara wọn sáyà koran lè tó di pọtọ lọ ju sálángá sétọ náà ló ń ṣe wọn àbóhùn sékè alìjẹun tí ọbọ dórí ẹnì kejì ru àbí tí ọbọ pa tí ọbọ lu pa iṣẹ ìyọnú àlìjẹun ní gbogbo tí ń jẹ àṣàṣì káfí bàtẹni jẹ kálukú dínà sí ẹni tí bá ń ṣe ìṣẹbọlọ ọ̀dọ̀ Ọlọ́run ni tọba sì kú lórí tó bá kú lórí ẹ kò ní rí àjẹnú Ọlọ́run wọ. torí pé ègún ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́ọ̀bọ̀ òní sàmójútó pé èèyàn ó nǹkan mọ́ òun ṣùgbọ́n tó bá yàtọ̀ sí yẹn ọlọ́run lè forí déyàn ọjà lè ọ̀pá yẹn ó ṣe sì náà à kùlì yà ìbádìyà alladhina asrafu ala anfusihim la taqnatu min inna Allaha yaghfiru dhunuba jami'a ẹ̀yin ẹrú sí mi tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàjẹ́ la taqnatu min rahmatillah ẹ má jáde kó bí àánú ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run máa ń ṣàmójúkú ẹ̀ fún yàn gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ṣùgbọ́n tí ẹ̀ bá fi lè kú lórí ẹbọ tó bá ṣẹbọ tó bá àforíjì ọlọ́run foríjì yóò wọnú náà gbére ọba àwọn ewé láwà ní ọba àwọn akínú báwọn yẹn kọjá pé wọn ni ìmáàmù gbogbo òbí wá bá pátá kọkàn lọ ọlọ́run dojúkọ ànábì wọn sálà láàrin wọn sálà pé láyé ní àṣàràtà láyé àtàtọ ní amọlúkà wọn làtà kúrú náà nà mí nàlẹ fáàsìrì ìwọ ànábì sálà láàrin wọn sálà lẹ́yìn ìgbà tó lọ́run ti mọ̀ pé òní ṣẹbọ láéláé ọlọ́run tó ọba fi ní ṣẹbọ láyé àtàtọ ní amọlúkà. iṣẹ́ rẹ tó ti ṣe tí ọ̀lẹ́bọ nú gan gbogbo ọba gbogbo orun rẹ tó ń kí odùkòrògbò odù wàhálà wàhálà lásán gbogbo àwọn ẹrẹ tó ń gbà kò ní ìpín kankan kò láǹbà ní kankan tí ó ṣe fún ọ lálẹ́ tó bá kú lórí ẹbọ ọlọ́run mọ́jà kú lórí ẹbọ o mọ́sẹ̀ alẹ́lẹ́ bọ o mọ́jà kú lórí ẹbọ ipe ontọ wọn lọ ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún téèyàn bá mọ̀ kú lórí ẹbọ yóò mọ̀ ráǹfààní rẹ̀ anabi sasa sọ pé alihajju lemaboro la jaza ala illa aljanna ajide yẹn bá ṣe tó bá ṣe dáadáa kò fún lọ nígbà tó o bá kú lórí ẹbọ ni o tó o bá kú lórí ẹbọ lọ dálẹ̀ ọlọ táìmù kó o jókòó nàìjíríà gan kó o mọ lọ ọsàn fún ọ ju lílọ tó lọlọ ọgbọ pé àwọn káfíìn gan náà wọn ṣe àjìnì gbogbo làbáyíkà tó máa ń wí àwọn káfíìn náà máa ń wí lásìkò àná ìṣọ̀sálà wọ́n sì máa ṣe ájì ṣùgbọ́n wò ó ṣe ní ìbámu sí tọ́lọ́run wò sí ní wò ní imáàn wọ́n tún mú ẹbọ pọ̀ mọ́ kódà nù làbáyíkà àwọn ọmọ sọ pé làbáyíkà làhùmá làbáyíkà. لبيك لا شريك لك لبيك إلا شريكا هو لك تملكه وما ملك ìtí ẹ̀wọ̀n bínú. wọ́n ní wọ́n lọ kò sí orogún fọ́ àbí orogún kan tó ṣe wípé àwọn ń sìn táwọn ìwọ náà ló ní àti tó ní nínú àyà kura wọn sọ wọn máa ń sọ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa inú Suratu Zumar rìbọ wọn máa sọ pé kò sí táwọn fi ń sin àwọn òòṣà yẹn wọn kàn mú asúmọ́ lọ́run ní bẹ́ẹ̀ náà ìwọ náà tó bá ní ọlọ́dọ̀ àfa àwọn làwọn ti gbà sáàfà àwọn wa jẹ́ kébèrè ni sọlọ ń fọ láìsẹ̀sì kọ́ ẹnìkan ṣe kébèrè ẹnìkan mú mi tèmi sẹ́ lọ́wọ́ òbí ìmánì wa lọ́lọ́wọ́ fi jọ́ọ̀jì èèyàn bá máa sin náà fọ́gọ́rùn ọdún tó bá ń ṣe lórí ṣíríkù alẹ́ lómi ibi nẹ́ńkàlì tí ó ṣe ẹ mẹ́jà sọ̀rọ̀ nẹ́ńkàlì fọ́ ibi nẹ́ńkàlì ibú tí ó ṣe wọ́n sì ní oyin náà fíà kọ́ fi ẹsẹ̀ kan dúró wà kẹsẹ̀ kan òkè nítorí sàbùtà sẹ́yìn wà ní sífàtù sọ láti nàbí sọ̀rọ̀ sọ́wọ́ àánú òròyìn bá nẹ́sà sáà ṣe máa kírun ìyẹn tó sẹ́pẹ́rẹ́ ìmí ìwọ̀n ò ní kó mú nǹkan àzákàrí ẹ̀ lọ́wọ́ báyìí kó sì máa yẹn náà fílà ń ẹjọ́ nítorí fún ọlọ́run sẹ́yìn ò lálùwà làbẹ́ lé pé yóò nírun à èèmọ̀ ń bẹ o òkú rẹ tó ọba sọ dáadáa tó ọba sọ dáadáa kó dúró tì wọn ò ti sa nǹkan míì tí wọn ò ti fi àpò wọn kàn fi ẹnu rẹ ni wọn bá bọ wé lásán mọ nítorí náà káàdì ìbú jẹ fẹẹ sá pé kọsẹ nìkan kan tí tú ẹnu èkú nù sáré wọn wà láyà kúrán làwọn kọ ọbẹ ẹyà kúrán wo ni ṣe báàm kọlọdà kọsọ akóònù ṣètọ́nù ọ kíkálukú kọjáwọ́ fún bí all forms of shirk gbogbo ọ̀nà tí yẹn fi ṣẹbọ sọlọ kéèyàn ó dènà sí a nílé ká gbogbo àwọn àyà yẹn orí ibi òmíì tá tún fẹ́ dé. agbọ́nrin tó tẹ̀lé ní onáà ni agbẹ́rẹ́ ẹlẹ́gbẹ̀lẹ̀ a ẹlẹ́ẹ̀keje ẹsẹ̀ ojàre onáà ni pé. súrà mẹ́rin tọ́lọ̀ ọba àlìkọ́lá tó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú alihamudulilá gbogbo ẹ̀ ntọ́lọ̀ ń sọ ń bẹ̀ ọ́ ń sẹ́yìn lọ síbi ntọ́lọ̀ ń fi tẹ̀lé alihamudulilá ní sọ́ràtù fàákì àná ẹ̀ kí ló fi tẹ̀lé sọ́ràtù fàákì níbi sọ́ràtù onírọ́bìlì àlámì ẹ̀ńtí ń tọ́jú gbogbo ẹ̀dá lónìí rànran ìtọ́jú yẹn bẹ̀rẹ̀ láti ní dídá àti àwòrán bọ́lọ̀ ń ṣe dá àti dídá fún gbogbo nǹkan tí ó máa jàǹfààní fún kọ́nà ọ̀dà mọ́ lára lára àtọ́jú náà ni ọlọ́ọ̀bà àlekẹ́ ọlásọ tó wá rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ntọ́ba gbọ́nù fẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run lọ́wọ́ máa dá kìí sì wọ ni lọ́lọ́fẹ́ wáyé náà kọ́nà tó gbogbo wálé ayé kìí sì wọ lọ sísìlẹ́tì bàbá rẹ tọ́wà láti bẹ̀ rọ́bù sílẹ́tì yá rẹ ìwọ kọ́ sọ yìí pé iye ọjọ́ báyìí ló lò nú oyún ẹlòmíì wọ́n sì ń bẹ lọ́run gbọ́ lọ́mọ ìjọ bí ọmọ ọmọ ti dọ́dún ọmọ ti tọ́dún mẹ́rin tó yín kò rẹ́ ti wú wọ́n sì yàwòrán wọ́n sì lọ́mọ ń bẹ́ mẹ́ ẹnìkan lẹ́yìn ọdún kẹtàlá ni ẹ tó mú ọmọ kó ń bẹ ọmọ tí ẹ sì wù kódà gbogbo eyín rẹ ti yọ wọ́n sì ń yọ páàtì ẹ̀ lọ́kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ kó níbi kó níbi tó ti lọ́mọ ni ní Saudi Arabia ló ti ṣẹlẹ̀ lẹ́yìn ọdún kẹtàlá kódà màmá òun gan tí o ti darúgbó tí o expect pé òun àbí òun lè alẹ́ gan olórí kọ́kútọ̀ làwọn dókítà ń sọ òun ò lóyún kankan ó ti rú òun lè bímọ báyìí wọ́n ṣe wá ń yọ teyín teyín wọ́n yọ eyín lọ́tọ̀ gbogbo yín tó ti dàgbà síbẹ̀ kọ́nà kan sọ akó onú rẹ̀ àsìkò tó bá wu ọlọ́run ni ó pè kéyìn olóhùn oyún kì í ṣe wọn ló select sòtí túmọ̀ sí ọlọ́run ọba onírọ̀bìlà alamin onítọ́jú gbogbo ẹ̀dá láti ibi dídá àti dídá gbogbo tí ó wúlò kó da sí wa lára lára àti tóbi ọlọ́run náà ni sòká lọ wo àwọn súra yẹn alákọ̀ọ́kọ́ la pè ní súratul An'am abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní súratul Kahf ẹlẹ́ẹ̀kẹta òní súratul Saba ẹlẹ́ẹ̀kẹrin òní àní súratul Fatir káwọn lọ́wọ́ tọ́nà ọba àlekẹ́ ọlá tó sọ ní ẹ̀yìn níbi súra ní ìyá yàrá àkọ́kọ́ yẹn a rí i pé nínú tọ́nà fi lẹ́tọ̀ sí ẹ̀yìn ni nínú súratul Kahf ọlọ́run sọ̀rọ̀ papọ̀ àrùn الحمد لله الذي لا الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا ọlọ́ni ẹ̀yìn tó ń sọ kalẹ̀ fún ẹrú sí ìrun onílànà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ tíra kalẹ̀ fún alikida ìtumọ̀ alikida ẹ̀dá mi ló alukur'an ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ náà ni tó bá kó jọ tí bá ń sarajọ ń sarajọ tó fi kó jọ ẹ sì rí pé kur'an kì í náà sọ kalẹ̀ fún alikida ṣe tíra tó so àwọn náà kójọ ni wọ́n fi adìtẹ wọ́n fi adìtẹra ọlọ́ni ọpẹ́ ni fún òun ọlọ́run ẹ̀yìn ni òun ọlọ́run ohun tó ń sọ tíra tó ń kójọ fún ẹrú sí yẹn òun náà lànà Muhammad sọ̀sọ́là wàlámù yẹjẹ aláwo ìwájà wọ́kọ̀wọ́kọ́ lóhùn òjò wà ń bẹ́ẹ̀ kéèyàn wọ kéèyàn kó ń tẹ̀lé kóra ní kó ti wọnú ìgbẹ́ lọ ọlọ́run ò ṣe sí ṣùgbọ́n àgbọ̀ níyè rẹ̀ ó lè gbòdì lọ general text ọ̀pọ̀ nù Quran general expressions ọ̀pọ̀ nù Quran indefinite words ọ̀pọ̀ nù Quran ọlọ́wọ́ sọ pé dáadáa àlìbẹ́rù kí wọ́n á ní dáadáa ọ̀hún ọ̀sẹ̀ ọ̀lẹ́wọ̀ àdìsí ni kò tó mà kọ àwọn yẹn lè sì yàn lọ́nà àfi kéèyàn wà pẹ̀lú principles of interpretation standard principles of interpretation ọgbọ́dọ̀ wà fún yàn ẹ̀ ráwọn Boko Haram ni. Quran náà wọn tún fi ń ṣe justification lórí tí wọ́n ṣe àti hadith anabi sallallahu alaihi wo ni káti Islam torí Islam ló ní ìdìbò lọ́dà jù wo nínú ẹ̀sìn sánmà tó yẹ pé kí èèyàn kidnap àwọn ọmọ bíi two hundred plus tó dóbìnrin kó wá gbé wọn lọ bá wọn Islam náà nìyẹn subhanallah ọpọlọ yẹn ti lọ òdì ó lọ òdì pẹ̀lú lọ bí torí ẹ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ́ra sí i kó dúró ti àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jó ní mímà ìwọ̀n bá ń tọ́ ọmọ ni ó dúró lórí ẹ̀ mọ́gbàgbà odi tẹ́sì tó lè sọ́ọ̀nù pátápátá ọmọ ẹnu kọ́ra ṣùgbọ́n ọlọ́run kò kọ́ sọ ọ́ sọ́ọ̀nù wọ́n lọ sọ̀rọ̀ ààrẹ ẹ lọ ka Quran chapter three verse seven huwa alladhi anzala alayka al-kitab minhu ayatun muhkamatun hunna ummul kitab. wọ́n kọ́rù mú tẹ̀sán àbí ha ọlọ́run ni asáyà kalẹ̀ fún àwọn míì yékéyéké títúmọ̀ rẹ̀ clear àmì ìsìnkúrú jùlọ. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه من ابتغاء الفتنة وابتغاء التأويل àwọn tá a rẹ̀ ń bẹ lọ́kàn wọn àwọn lọ́jọ́ pé nítorí a ni wọ́n máa wá kí wọ́n máa wá kí èyí wọ́n tù lọ sí wọ́n sọ wọ́lá ti tóbi rẹ̀ wọ́lá àánú rẹ̀ ṣùgbọ́n ṣe sọ a lè ka gbogbo ẹ̀ tán kábọ̀ síbi agbára ẹlẹ́kẹjọ. ó náà ní pé gbólóhùn alihamudulilah Ibn Abbas sọ pé kẹlímọ́tò kúlù ní ṣáàtìrì gbogbo ẹ̀yìn tó bá fẹ́ dúpẹ́ fọlọ́ gbólóhùn tó yẹ kó dì mú nìyẹn. tó o bá sì wọnú Qur'an lọ́wọ́ suratul mu'minun ayah twenty eight suratul Ibrahim ayah kẹta suratul Naml àyà kẹẹ̀ẹ́dógún súyàtú ìsra àyà tó parí ẹ̀ súràtú yunus àyà kẹwàá ó rí pé àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rí gbólóhùn tí ẹ máa ń sọ ní gbogbo ògbà ni inú súràtú mùmínù ọlọ́run sọ pé fàkólé alhamdulillahi alladhi najjana minal qawmi dhalimin ànábì Nuhu alayhi salatu wassalam ọlọ́run sọ pé sọ pé alhamdulillah ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run kọ́lọ̀ ń là wá kúrò lọ́wọ́ àwọn èèyàn alábòsí kọ́lọ̀ ń kó ìparun bá wọn àṣẹ tí ọlọ́run bá kó parun bá alábòsí lẹ́gbẹ̀ẹ́ rẹ tó sì mọ̀ sí nítorí kó o ṣe náà ní kíni o alihamudulilayi àṣẹ mọ́tòmọ́ kíni o ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní pé ọláwá lórí gbólóhùn ẹrú tó ń bá sọ pé alihamudulilayi ó yàtọ̀ sí gbọ̀ǹkà kùránù tọ́ba ń ka kùránù wọ́n sọ pé alihamudulilayi rabbil alamin arahman arahim maliki yomi di nǹkan bọ̀rọ̀ nìyẹn. ṣùgbọ́n ìwọ gángan wá ronú lórí ntọ́lọ̀ ṣe fún ọ wọ́n sọ pé alihamudulilayi àwọn ọlá kan bẹ tó wá nípa ẹ̀. nínú ẹ̀ ní wípé àdìsí kan bẹ kánàbí wọn sallallahu alaihi wasallam sọ wípé láàrin òun láàrin ẹ̀dá àtọ́lọ́ tọ́ba tọ́ba tọ́ba ronú kan oore tọ́lọ́ ṣe fún òun fún òun tó tí ọ̀sẹ̀ máa bẹ̀yàn yìí pé ẹ̀dá bẹ̀rẹ̀ asàlámù lẹ́nu ẹ̀wà pé kó ń gẹ́ fúnra ara rẹ̀ ó gbà á alihamudulilayi ah, ó ní ọlọ́run bá àlejò ọlá yóò yọnu sí i yóò wá ka orítọ́lọ́ ń ṣe fún un ọlọ́run wá kà sí pé ọ wá kéré lẹ́gbẹ̀ẹ́ gbóná alihamudulilayi tó ní ọlọ́run sì tún sọ wípé láyé ṣàkárí tó ń láàzì ìdánilẹ́nàkún tẹ́ ẹ bá ti mú orí fọ́ọ̀mù yẹn ọlọ́run ìṣọ̀ ìṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fín ni nítòsí àlékún sí fún ọ ni èèyàn mélòó ní wọlé rẹ̀ tó ṣe kó ńlọ́kọ tí ń dúpẹ́ lọ́dọ̀ lọ èèyàn mélòó lọ wọlé rẹ̀ tí èso ńlọ́kọ tó yẹ pé ọ̀rẹ́ǹtì ẹ̀ ni ọlọ́run sì gbé ìrọ̀rùn fún bẹ̀ tí wọ́n ń ṣe alhamdulillah èèyàn mélòó lọ́jọ́ yìí ọ ń wọnú hóstẹ́ẹ̀lì yunifásitì gan tọ́jọ́ yìí bí báràkì ọlọ́pàá àwọn ọlọ́pàá ni wọ́n pọ̀ mẹ́ni <laughs> tó sì tó ń ṣe alhamdulillah àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé tẹsẹ̀tẹsẹ̀ wọn tó ní òòtún rí àríwá ẹ̀bọ ni kí wàá lò ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sí ẹ má fojú kéré ìrọ̀rùn ọlọ́run bá ẹyọ kan so tó bá ṣe fún yẹn má fojú kéré ẹ̀ àníbi sallallahu alaihi wasallam ó ní ẹni disappointment tó bá ṣẹlẹ̀ sí múmìnì ọlọ́run tó máa fi fún ládàá yẹn tó bá ṣe kí okùn bàtà rẹ fẹ́ já báyìí bẹ́ẹ̀ lọ́n sí wọ́n lọ́n okùn bàtà rẹ mẹ́jọ já o torí pé tó bá já pẹ̀lú dá wàhálà rẹ̀ kí bàtọ̀ mọ ìyọlẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ kọ́ oṣù mọ́ ti rí mi ṣùgbọ́n tó bá tún wá di pé ọlọ́run wàá gbàdúrà rẹ lọ síbi kọ́mọ̀jà orí ikọ́ wàá já náà ni wàá ṣe kí ni o sọ pé alihamudulilah dúpẹ́ fọlọ́ tó o bá dúpẹ́ fọlọ́ ọlọ́run lọ́mọ tí yóò fi ṣe fún ọ torí pé ìṣesí mẹ́rin ni àdúrà inú kọ́lọ́n ọgbà gbẹ̀yìn àti fẹ́ inú kọ́lọ́n.

bọ́ọ̀lù tóbi tó ọlọ́wọ́ agbé ẹ̀sán rẹ̀ yóò wá kọ́pọ̀ adẹni tí ó lọ àdìdẹ́nu àtọ́lọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọ̀gbà fún ṣùgbọ́n ó fi ti aburú ẹ̀yìn fún àwọn aburú mi ń bẹ bẹ́ẹ̀ pé àfojúrí téèyàn ní gbọ́ ní mà lórí ọmọ ọwọ́ ọlọ́run fún mi lówó ọlọ́run sì tì fún tálákà ọlọ́run wá fi ń ti àwọn ewu kan dànù ó fi ń ti àwọn ewu kan dànù síbẹ̀ níta bá ní ilé wú òsè ẹ̀ ń bá lówó lọ́nà ó béèrè question lọ́wọ́ rẹ̀ gbogbo náà ló ti rí ń bá lówó ní máa ń kọjá àlàtọ̀ ọlọ́run ju ẹjẹ́ olówó lọ máa ń kọjá àlàgbà

yọọmọ ìmọ̀ ń yí ni ìmọ̀ ń yí ni àsìkò kan bẹ táwọn alùsùn òdì òsì lórí ìjọba ń Saudi Arabia ńgbọ́ ọba tásìkò ọ̀dọ́ ọlọ́run ṣe ń dọ́bà wù àsìkò kan bẹ tí fi àti twenty five years tí ọ̀sẹ́ nìkan kan tó tó bẹ̀lẹ̀ wọ́wọ́ tó bá wí Amẹ́ríkà débi ọgbà ìjọba tó bá jẹ́ pé ńgbà tó ń gbowó tó ń gbowó oṣù ìjọba ló ti fi ń tọmọ dáadáa ní oníṣẹ́ mọ́ wá béèrè pension ṣé ẹni tó ní tó ní dáadáa tí òṣìṣẹ́ ìjọba tó lówó kọjá bẹ́ẹ̀ ṣé ó ní ń tọ́jú ọmọ ni àbọ̀nà ní bá tọ́jú ẹ̀ tí wọ́n wá ń sọ̀rọ̀ tọkàn sọ̀rọ̀ sáwọn èèyàn bó ṣe wù ọ́ ẹjọ́ ń bẹ lálẹ́ kìí àmọ́ kọ́lọ́ wọn ṣàánú wa o wọ́n òfin ọkọ̀ tó aṣọ́nà dáadáa níta fẹ́ dùn bẹ́ẹ̀ ni pé oore tọ́pọ̀ ní kékeré ma ọmọ mórí ọlọ́run kó máa dúpẹ́ láàbẹ̀ ọlọ́run kó sì mọ́ kọjá àlàtọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní kí alihamudulilah ọ wá ní àwọn oríṣiríṣi àyè kan ibi ká máa ṣe nígbà tí yẹn bá jí lójú oorun kí láà wí alihamudulilah alladhi ahyani ba'da ma amatani wa ilayhi nushur ẹlòmíì gbójú oorun gbójú kú. nígbà tí wọ́n sì jí kí ló ṣe alihamudulilá kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ bọ́ọ̀ bá lè wí débi mo wí o salihamudulilá ó simple gbọ́dọ̀ méjì náà ni àdúrà táwọn Yorùbá máa ṣe pé Ọlọ́run mẹ́jẹ àtòjú orúkójú pé èmi ò rí ṣáàdúrà o kì í ṣáàdúrà lọ́dọ̀ tèmi o wọn lámú yẹ mú ti bì sẹ́yìn bì máa tàbí rẹ̀ lè tànà wá délé àṣìbá àbúwá lé mọ́wọ́ tó wá ìlú ẹjọ́ bá kúkú dá kúkú mi. oríṣiríṣi ni okùnfà fún ikú iná lájọ kú nígbà àsìkò yẹn bá tó tó sì sùn tó sì wù ẹ má lọ ń rí ni ẹlòmíì dá àwọn wà yìí ṣe láfún lábẹ́rẹ́ ẹkú fún ẹ wá ní ẹ oorun bójú ọba tójú ayé bójú kú sẹ́yìn lọ wá dá oorun lọ <laughs> tí ọba yá wa sí já tán lórí dáadáa já tán dáadáa já kú lórí tàwíì yóò dojú oorun yóò dojú ayé <laughs> èyí ó sì alihamudulilá nígbà tó bá jáde kúrò ní ilé ìgbọ̀nsẹ̀ àti mọ ìparí gbogbo ẹ̀ o á sọ pé gbòfòrò àná ìyọ́ náà sàmójúkò fún mi bẹ́ẹ̀ náà nígbà tí yẹn bá jẹun tán àti nígbà tí yẹn bá mu omi tán yóò ṣe ni yóò ṣe nígbà tó bá bẹ́ẹ̀ yóò ṣe ẹlòmíì lè mu omi tí ọmọ pa lórí wa igi ìsáná igi ìsáná sẹ́wọ̀n ní jẹ́ ìsàná àbí àbí kò ní sísàná lọ́jà mọ́ pé ayé ń dìbò lọ́ọ̀bù sí mi igi ìsàná ìlógun lẹ́sẹ̀ èmi ti ọmọdé january náà ló bí five àbí igi lógun ọkàn tẹsẹ̀ àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ ń ṣe fún wa yìí ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ẹlòmíín wọ sọ bá a ti jọ wọ̀ yìí o aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ rọ́bà ni kí sì ń dáná tí ọmọ gángan bí iná ṣe ṣe píù bí rọ́bà rẹ̀ ṣe gbéra tó fi délẹ̀ nìyẹn báwọ ṣe gbé pọ̀ mọ́ ọ̀dọ̀ hospital tí wọ́n lọ gbà tọ́jú lórí wá ń dáná kì í sì ṣe ẹ̀dá kì í sì ṣe máa wọ́ sọ sígbà wọ́n bá wọ́ ńgbà tó ọba délé tó ọba ọlẹ gbogbo ẹ̀yin ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ni àlè sọ gbogbo ẹ̀kan o ẹ mọ ẹ ẹ fún yàn lálàáfíà lẹ́yìn ó sọ alihamudulilaa lórí àṣàn gan kọ́mọ tó ṣe alihamudulilaa ipe wọn jù báyìí lọ torí jù jù báyìí bẹ́ẹ̀ náà sì ní tọ́lọ́ ń bá ti aburúkú òfin ọ sàlẹ̀hámdùlélà bọ́ ọ bá jókòó tó rí ìdánwò kan ìkọ́kọ́ náà lọ́kọ́ bẹ́ẹ̀ o sàlẹ̀hámdùlélà ẹlòmíín bẹ tí ọba dánwò yọ ọtí ẹ̀jẹ̀ ọkọ̀ púpọ̀ ọdún kò jẹ́ pọ̀ púpọ̀ ọdún kò tí ẹ bá tọ́lọ́ ń bá ní kó yege sàlẹ̀hámdùlélà bọ́ ọba tó yege sọ pé alihamdulilá ńgbà tẹ́mi bá sì ń bẹ kí ni Yorùbá wí ìrètí wa ẹlòmíín ṣe báwọn náà wà láàyè gbogbo ìdánwò ó sì parí ó sì gba certificate ó sì lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì fàìnà yá o ó sì lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ṣàgùnbánirọ̀ ní kó ti kó kú dé ẹ̀kọ́ tán báyìí ni kó wọn padà síbi accident ó sì lọ́dọ̀ lọ láwọn tá a mà tí ọmọ yìí mí lọ́yẹ pé àkúmọ̀ rárá tó bá ṣe tó lọ́n pé ọ láti yọrí sọ pé ó tún lọ ó gbìyànjú òṣèré náà lọ́ńdọ̀tọ̀ sọ pé alihamudulilayi alihamudulilayi tó bá wá di fún ọ níbòmí ìdèbí wípé wàláhì ó gbàgbé ìgbìn èyí ẹgbọ́n tọ́nà ń sọ obìnrin tàbá kọ̀ ìyàtàfàràfà yókèlè láhùn kúlà min n'i ẹ bá túká ẹ sì ní ìwọ ọkùnrin ní obìnrin ní ó pàṣípààrọ̀ ọmọdé wọn. kọọkan. àbí tẹ́ bá rántí ọmọ tó pa yín pọ̀ gbọ́dọ̀ sì ṣe nìyẹn so mọ́jà pẹ̀ kúrò níbi ìkẹ́ ọlọ́run tí mùsíbà bá ṣẹlẹ̀ ṣe inna lillahi wa inna ilayhi raji'un tó wá ṣe kí ni o alhamdulillah abọ́sibí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlá sékè yọ sọ pé alhamdulillah rabbil alamin ńlọ́lọ́lá jù ní abilá ilaha illallah la ilaha illallah kò sẹ́nìkan tó tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run alihamudulila gbogbo ẹ̀yìn pátá ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ni rabbil alamin tó dá gbogbo ẹ̀dá tó ọba tó tọ́jú gbogbo ẹ̀dá la ilaha illallah ó ti wà nù alihamudulila torí pé tó ọba nígbàgbọ́ nù la ilaha illallah ó ní sọ pé alihamudulila mo rò kó ti yé sí so apá yìí pé la ilaha illallah ló jù agbọ́dọ̀ sọ pé rárá alihamudulilayi ló lóye jù ṣùgbọ́n lọ́wọ́ bá ti wá bá wa yẹn ju ẹ̀ níbi àjọ àtàníṣọ̀sára àdìgì ìtàníṣọ̀sára ni a máa ṣe lóòjọ́ la ilaha illallahu wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in mélòó ló ní a máa ṣe ẹ̀yẹ yẹn. nítorí ọlọ́run ẹ má ẹ ṣe ìdarí ọdún ẹ ó ní tẹ ẹ bá ṣe àjẹnú òní lọ́wọ́ sí ọ̀rọ̀ ń tọ̀ lọ́jọ́ náà kò ní lè ṣe aburú kan sí kèmí pé ò ní dẹ́sẹ̀ o kèmí pé ò ní lè dẹ́sẹ̀ o ṣùgbọ́n aburú tí ó jẹ́ pé òun náà sọ pé ah iṣẹ́ ọwọ́ àjẹnúrè ọlọ́run níjọ́ máa ń jọ náà mélòó wa ni wọ́n ń ṣe láàrin ti rẹ̀ la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in ilé tájọ̀nù ṣùgbọ́n mọ̀jọ ọjọ́ tí ọkàn rẹ ní dọ̀ọ́lá mu torúgbà mi àjẹnú ò ní dá ẹnìkankan láwọn ẹlòmí ọmọ yorùbá àjẹnú ni kí èsì sàjẹnú àwọn kan mi wà nẹ́tọ́rà mọ̀jọ ọjọ́ pé ọwà ọwà ọwà àjò lórí pé ń gbàjú fún mi nínú tẹ̀sí ìgbé lámọdé bá jẹ̀nú bá jẹ̀nú ní yọlẹ́ nínú kọ́kọ́ fáàmù náà pé àjẹnú ni ẹlòmí ìwèrè ti ń bẹ lára rẹ̀ nátọ́rà ni ó ti ṣubú láti kékeré tí ọpọ tí kíní rẹ̀ tí máàkì ti wà nínú ọpọlọ rẹ̀ tẹ́lẹ̀ ń bọ̀ wá dàgbà sí ló ń wá kẹ̀ káwá pé ọmọ lọ́dọ̀ ṣìfà ògbè kọ́ máa ṣe rúpíà fún rúpíà nìkan nìyàn gbé lọ síbítù sì máa ṣe rúpíà lẹ́gbẹ̀ẹ́ kan kí gbogbo ọmọ ilé ra wọn bá. ẹlẹ́ẹ̀kẹlẹ lọ́kàn ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni pé ọlọ́wọ́ bá àlìkọ́lá ó ń sọ fún wa tó ká mọ̀ sí alihamudulilá pẹ̀lú bẹ̀rẹ̀ sọ́ràtúfàtì àyè ṣùgbọ́n ọlọ́run rọrọ̀ tayọ ọpẹ́ wa o. tamaro mọ̀ rò pé pẹ̀lú ọpẹ́ wa o ìní yóò ṣe kí ni yóò fi lékún bí ọlá kan ọlọ́ni yá ayú anas antumul fuqara ilallah wàlláhu wàlgani yóò hamidẹ. ẹ̀yin ọlọ́ni ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyẹn ilé ẹ̀mọ́ ní bùkátà sọ́dọ̀ káyọ gbogbo ọba tó sì sí ni hamidu náà ló gbé wá láti alhamdulilayi ó ń túmọ̀ sí pé ẹ̀rí ni pé ọlọ́run bá ń bẹ ọba sí àkọ́kọ́ kò ní lóko ẹlẹ́ẹ̀kejì ni pé ntí ọba sí kò ní lẹ́tọ̀ sí ẹ̀yìn bó wá ni a ti wá mọ̀ pé ọlọ́run ọba ti ń bẹ ní onírọ́bìlì alamin ó lò ń tọ́jú gbogbo ẹ̀dá ẹ ó dá ẹ̀dá ó ń tọ́jú ẹ̀dá wàláì yìí sọ ọmọ mẹríàmù ọ̀lágbára rẹ̀ anabi isa alayhi salatu wasalam jẹ́ ń pè jésù kọlágbára rẹ̀ sóun lọ́wọ́ á dá rẹ̀ ni ó tún wá kó rẹ̀ padà abirù sọkúsọ tí òní láàrin tí ọ̀bálá ìgbò tún máa gba professorship lórí bible ìwúrú professorship wà nìyẹn ah. ta ta ló mú sánmà dúró tí òjò rí tí òjò jábọ́ ta ló múlẹ̀ lọ tí òjò rí ta ní darí tó wà ní oyún ni subhanallah ọlọ́mọ ìdí àgọ́ ọlọ́mọ ìjọpọ̀ lọ́wọ́ gbòjì lọ. sí ọlọ́run náà ló tún wá jáde ó tún jáde lábẹ́ obìnrin ọlọ́run náà ló tún jáde lábẹ́ lọ́ta lóbi wá bí a ọlọ́run dákun ṣàánú wa o kò sí nǹkan kan bí pé inna matalu Isa inda Allah kamatali Adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti ọlọ́run lásán ni ìpébélé yóò ṣe wárè ọlọ́run wá ṣiṣẹ́ ara lórí èèyàn kò túmọ̀ pé kẹ́ ẹ wá gbégbá òdì lọ. ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ní pé àwọn ẹyìn tọ́lọ́run lòun lẹ́tọ̀ọ́ sí òun ẹ máa rí níbi àsìmọ́ ọ̀làhìn lọ́sùnà àwọn ọkọ̀ ọlọ́run tó rẹwà ọlọ́run bá ní àwọn ní arahman ọba aláàánú ó ní alkhabir ọba ọ̀jọ̀gbọ́n onye alẹ́kọ̀ haimin wọ́n ti ń ṣètọ́jú gbogbo nǹkan pátápátá tí ọ̀dà yà sí alihakim ọlọ́ọ̀bá ni olùdájọ́ olùdájọ́ òdodo ẹ máa rí ẹni yẹn ẹ máa rí látara ọlọ́run gbogbo aná la sì mọ ọ̀pọ̀lọpọ̀ nínú orúkọ ọlọ́run tí ẹ bá bí ọ yìí pé kí ni oore tó ga tọ́jà yìí pé ó yẹ kó máa dúpẹ́ lórí ẹ̀ ní gbogbo ọgbà ìkórí gbogbo rẹ̀ ó náà ní àdìmẹ́ as-sahihu billahi azza kéèyàn ní ìmánì tó yẹ kóró pẹ̀lú ọlọ́run báwọn àgbàlagbà ṣe máa wí nínú mọ́tìrì nígbà tí wọ́n bá ń fún wa tó yẹ

ọlọ́run ní fọlá tó ìjúbùkà àbúwò àlùhùn dúkìá wọn tí wọ́n ní àtọwọ́ wọn tí wọ́n ní rẹpẹtẹ yẹ mọ́jọ́ jọ́ lójú wọ́lá àwòlàdù ọmọ wọn làwọn àlà amẹ́ríkà ọwọ́ àlọ́ndọ́nù ọwọ́ kiri. àríwá ọwọ́ àbáàkiri mọ́jọ́ ọjọ́ lójú. ìnàmá ọlọ́run fẹ́ fi kó wọn sí wàhálà àti ìyà nílé ayé wọ́n sì tún kú lórí kèmèrí ṣíṣe àǹfààní wo labiola fẹ́ ṣe níbi owó rẹ̀ lónìí tí ọba kú lórí imán àǹfààní wo labacha fẹ́ ṣe lórí owó rẹ̀ lónìí tí ọba kú lórí bàbá òdodo táwọn west gan sọ lórí net ipe ibi tó wó ibi tó wó àbáṣà ti sàdé àwọn ò lè sọ pàtó yẹ báyìí mọ́ lórí ẹ̀ ibi tó ti develop díẹ̀ lọ lórí net pé ibi tó ti develop díẹ̀ àwọn ò lè sọ ipe iye tó tún jẹ́ mọ́rè ó ti kọjú lówó tí ẹ ti lùtì lọ́dá kí lówó Dangote fẹ́ ṣe fún kí lówó arísọkọ́lá fẹ́ ṣe fún tí ọba kú lórí ìgbàgbọ́ òdodo wọ́n ti sín sáàyè rẹ̀ ní ọgbà rẹ̀ nítòsí ibi ọ̀gẹ̀dẹ̀ tó mẹ́ ojú tó lówó ọkọ́lé ilẹ̀ tó ṣe kí ni ilẹ̀ tó ṣẹ́kù ìkórí orin tọ́lọ̀ lè so fún yẹn náà ní kí ni ó kó kú lórí ìgbàgbọ́ òdodo ọlọ́ni alẹ́bí na àmànú wàlám yẹlibisu ìmánà wọn bẹ̀dọ́lẹ́mí ùlà ìkàlà ọmọlá àmúnuwà ọmọ òtẹ́lú àwọn tí wọn bá nígbàgbọ́ òdodo sọlọ tí wọn ò fi ẹbọ kankan fún ìgbàgbọ́ wọn ùlà ìkàlà ọmọlá àmúnu ìfọkànbalẹ̀ ọmọ ọbẹ̀ fún wọn láyé yóò mọ ọbẹ̀ fún wọn nù sàárè yóò tún wọn ọbẹ̀ fún wọn lálẹ́ ìyàwó níta nídìí nìyẹn tí wọn bá ní olórí rẹ̀ tí mẹ́rin bá ti ń bẹ fún ọ mọ́sẹ̀yẹ méjì gbogbo alihamudulilayi olórí rẹ̀ ní kọ́lọ́njẹ wa gbé oríire ń kalẹ̀ tí ń ba dọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ọba ti sí imán ah, sí ọ kí lọ láàbẹ̀ àwọn òṣèlú fún un òun omi ló tó kú sí tọ́lọ̀ tó dojú jù kárùnà kí lówó rẹ̀ ṣe fún owó táwọn èèyàn kẹ́tí ń tẹ̀mọ́ ẹgbẹ́ ọlọ́mọ fún alówó irú kárùnà yìí mọ̀ fún alówó irú kárùnà yìí nígbà tí pàmò ọlọ́run dé kókó mọ́ wọlé lọ kí látúbọ̀ tán rẹ̀ gbogbo tí yẹn bá rí omi láyé ọ̀gá tí yẹn dúpẹ́ lé lórí oní àlekele àlekele máa nù bẹ̀rẹ̀ la ẹlẹ́ẹ̀kẹrìndínní ogún oní àlekele ọlọ́ọ̀bá tíra rẹ̀ ti ṣe tíra rẹ̀. ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ tírà rẹ̀ pẹ̀lú alihamudulilá anabi wa sallallahu alayhi wa sallam sọlọ́run rẹ̀ sí wa kí ló kọ rẹ̀ ó sì tún jẹ́ kí ni ààyè mẹ́rin nínú Qur'an ọ̀njẹ́ muhammadu ọlọ́run tó muhammadu ààyè kan ọlọ́run tó kí ni ahmadu láti di hamida london náà ti bẹ̀rẹ̀ tírà rẹ̀ ẹ̀ rí pé ọbara ọmú ọbara ọmú báwọn àbí ọbara ọmú fàdúlẹ̀ àríṣe mahmudu wàhádà muhammadu sallallahu alayhi wa sallam fàṣàkàlàhù mínísímìhì líyùdìláhù fàdúláàrìṣì mahmudu wàhádà muhammadu sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́ bá àlejò ọlá òǹgàndí alhamidu ní orúkọ rẹ̀ ni ó tún wá sọ anabi wa ó tún wá sọ ní muhammadu sallallahu alayhi wa sallam ó tún wá bẹ̀rẹ̀ quran ó tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin ẹlẹ́ẹ̀kẹfàdínlógún. ọlọ́run ọba àlejò ọlá ó là gbọdọ̀ yíra wa o ṣùgbọ́n ọlọ́run bá àlejò rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run àtẹ̀dá ọlọ́run tó sọ kú àwọn wọ ní tàpá ọ̀ gbọ́dọ̀ kó wọ̀ ọ̀ gbọ́dọ̀ kó wọ̀ òdodo ọ̀ gbọ́dọ̀ fọ́ra rẹ mú fi yín lẹ́bọ̀ lọ́n tá a sọ̀rọ̀ ń pa àwọn èèyàn tó yẹ pé tẹkfíìrù ni tó bá ti ṣàṣìṣe báyìí ó ti di káàbì nínú àbí tó bá ti ṣe mistake ní ẹ̀ka ní ojú tó ń bí díà nìyẹn kí ni ń sọ fáwọn ayé òun ọ̀n sọ pé òun lò mọ́ ọ̀n sọ pé òun lò mọ́ nígbà tí nígbà tí ẹ bá ní owó èmi sùn tẹ́lẹ̀ kan wá ti bá èmi kan mọ́ mú o ṣé nǹkan wá ń sọ ni pé àwọn yòókù ló mú àwọn yòókù wá sọ pé àwọn lẹ́yìn ẹ̀ tó lówó sọnù kọ̀ọ̀tẹ́ ńgbọ́ bá ń sọ pé ẹnìkan káfìrí ẹnìkan ń bídíà wọ́n sọ pé ìwọ sunni ni ọ́ abẹ́ẹ̀kọ́ ni subhanallah àwọn tá a fi mú bídíà àwọn àbá àti sàlàyé ẹ̀ tíra ọlọ́run sàlàyé ẹ̀ fún wa àti àdìsá nẹ́sẹ̀ sàlà ń tá a fi mọ káfìrí tíra ọlọ́run sàlàyé ẹ̀ fún wa àdìsí tẹ sàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n kò sẹ́ni kankan tó gbéṣẹ́ lé wa lọ ipe kò wò yàn pé ayélujára káfìrí kọ́ máa kígbe fáwọn yàn ọlọ́run yàn wá ń sẹ́yẹ tí ì tó ń fi ókọ ìsìláàmù jẹ́ ókọ tí èsì ṣe mùsùlùmí tó wá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀dí tó fẹ́ máa sọ̀rọ̀ di wàhálà láwùjọ mùsùlùmí láti ti aburú ìdànù àwa lè dáàbò ẹ̀ tí ì bá ṣe báwọn anẹ́sọ̀sá gbé pẹ̀lú àwọn mùnàbìkì ní Madina mùnàbìkì tó ti kó ní ìsìláàmù ni ọkàn sọ fún òbẹ́fà lágbájá báyìí mùnàbìkì tàbọ̀lọ́lá tọmọdára ìlú náà munafiki ni umaru tó lọ bá òwe ọba àwọn mùnàfíkì ló gbà ó ọ àwọn káfíìrì ló gba kódà a máa fi nǹkan ránṣẹ́ sáwọn káfíìrì tí ó fi pamọ́ lè torí ẹ̀ kí wọ́n gba Islam tí wọ́n bá rí kẹ́rì kẹ́jẹ́ mọ̀tẹ́dì ó ṣe nǹkan bídà ká mọ̀ pé mọ̀tẹ́dì kì máa ro ẹ̀ torí pé èèyàn ṣe bídà lẹ́ẹ̀kan kò fi dé ẹ̀ ó kéré nu lọ mo fẹ́ sọ ni pé orúkọ ẹnìkan ṣe bídà àbóṣe tó ṣe kúfúrú ó mọ̀ ti ṣe kúfúrú kọ̀ wá ṣẹ̀ wá bẹ́ẹ̀ lọ́jọ́ ọlọ́run dákun ṣé ń rọrùn fún mi kó lè gbọ́ ọ̀rọ̀ mi ọ̀sẹ̀ wá lọ sí dáwà fún ọ̀sẹ̀ wá súnmọ́ ó sì lo hikima ìdírí ìlàṣẹ bíi lè rabbika bil hikmati wal mau'izatil hasana lu ọgbọ́n àti òye tó dáa ọ̀rọ̀ tó dáa ni ọ sọ ọlọ́run sọ fún Musa ọ̀nà sí Fìràhùn àtọmọ ìyá rẹ̀ náà ó sì mọ̀ pé Fìràhùn ò ní gbà gbọ́ òní ìtàbá ìlà Fìràhùn náà إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى النبي ọlọ́run lọ́dọ̀ fìràwò ṣùgbọ́n ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọsọ fún o má torí pé mi ọlọ́run ti dúró tì ọ́ kọ́ wa dọ́dọ̀ fìràwò pé kò sí ní lórí ṣe ọlọ́run ti wà lẹ́yìn mi ọlọ́run ni mo nǹkan mi ọjà haram a kò mọ̀ pé bídíà ni kì í ṣe gbogbo haramu bidia kì í ṣe gbogbo haramu bídíà náà bídíà náà ni tó yẹ pé irú ètí wà nínú ẹ̀sìn ọ̀rẹ́ jì ẹnìkan wá mú sábù ẹ̀ wá ọ sọ pé bídíà ni tọ́ kókó fífẹ́ ju ẹ̀sìn kì í sì sára ẹ̀sìn àbí bẹ́ẹ̀ nítorí àlànà ilé ayé yín sápáná ẹ̀jẹun ẹ̀wọ̀sọ ẹ̀tọ̀ àlànà ilé ayé náà a ah, ní dìnnà sọ Quran àbí àbí ṣùgbọ́n ẹnìkan wá ní bóun ṣe ń ṣeun òun tó fi ń súnmọ́ lọ́hún sí i àbíbí ah, àní ṣeun tí náà sòsì wà lórí ẹ̀ kó ní ọjọ́ mọ̀ pé bóun ṣe wọ aṣọ yìí aṣọ tó yẹ kẹ́ ni ọlọ́run máa wọ̀ rí bó ń bá ti wọ ọlọ́run yọnu sóun àyè odò ń bí dànù pẹ̀lú aṣọ wíwọ̀ mo rò pé Yorùbá mi ti yé àyè méjì ní ẹ̀fìn mọ́ bí dànù yẹn ẹ lọ inú alẹ́ ètò ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tàkìkì ẹ̀ dáadáa yọ ọmọ pé ẹ kéèyàn ọmọ ṣe bá ti dé ṣe bídíà ni àbí ṣe bídíà ọ̀rọ̀kọ̀rọ̀ kí lọ kan bídíà nù yẹn kò sí ntọ́ka bídíà nù yẹn nítorí kó béèrè pé sọ́lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ ní Islam nítorí kó béèrè nìyẹn kìí ṣe pé ìkẹtẹ ń bẹ tọjọ ti Islam kọ ajẹ pé ní abẹ́ fi jọ kìí ṣe pé tó ń ṣe ní ṣíṣe tó ń ṣe ìlú òun fi ń súnmọ́ lọ kí wàá lọ́kàn bídíà mẹ́ẹ̀ sọ́tọ́ àbí ọtọ nínú islam kí ni islamic injunction kí ni islamic kí ló wí báyìí nítorí kó béèrè nìyẹn wọ́n wà sọrọ sọ ẹ eh, ṣé bídíà ni àbí ṣe bídíà kéèyàn fi ṣe bídíà ṣé bídíà ṣe bídíà kí irun bàtà àti kọ́mọ́ kí irun bàtà ṣé bídíà ni ń gbogbo yẹn ti bídíà kó tó ń pa bídíà wa o eh, ẹlẹ́ẹ̀kọ́ gbólóhùn alihamudulilá gbólóhùn ni o gbólóhùn abiyì ni o ṣùgbọ́n ńgbà míì ńgbà míì alakuli hali ni ṣe o mọ́jú lórí alihamudulilá lásán tí mùsíbà bá ṣẹlẹ̀ tó ìfọ́gù ọmọ ẹ̀yà rẹ̀ ìwọ wà á sí mbẹ́ àbí ó ìfọ́gù dúkìá ọmọ ẹ̀yà rẹ wọ́n wá sọ fún ọ pé ọlọ́mọ ṣe ọmọ ṣe é fún tiẹ̀ mọ́jú lórí sọ pé ala ọpẹ́ ni fọlọ́n lórí gbogbo òṣèṣì ní ìyàbá wa ìtumọ̀ ẹ̀ nìyẹn ìtàn ìṣọ̀ sọ́lá tó kọ́ wa nìyẹn sọ́lá wa nìyẹn sọ́lá bíbí ẹ̀ bá ti rí ntọ́kàn pọ̀ kó sọ pé alihamudulilah ala kulli hal wọn lọ́mọ rẹ kú alihamudulilah ala kulli hal bẹ́ẹ̀ náà laburú tó tó escape ẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀yà rẹ̀ mbẹ́mbẹ́ alihamudulilah ala kulli hal ìkọkànní ìkọkànní ogún òun náà pé gbọ́dọ̀ alihamudulilah ìlànà bíi ádámù alẹ́ sàlátù ọ̀sán lọ́kọ́ sọ bẹ́ẹ̀ bó sọ wọn àti ìdígbà tó lọ́n da tán òun náà sì yàn jẹ́ gbólóhùn kan ìtààmú sọ́nù àjẹ́nà ogún òun náà ni pé àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi lórí alihamudulilayi yẹn nípa àwọn àyè tó ti wá nínú Qur'an mọ́kànlélógún òun náà ni pé ọlọ́run súra rẹ̀ Qur'an pẹ̀lú alihamudulilayi rabbil alamin ọlọ́run tó wá parí rẹ̀ pẹ̀lú kúlẹ̀ àhóhó rọ́bì nọ́ọ̀sì mẹ́lìkì nọ́ọ̀sì désàlẹ̀ àfijọ́ bẹ́ẹ̀ nípa pé nù alamin òun náà ní kíni o òun náà ní anọ́ọ̀sì lọ́wọ́ oríṣiríṣi àǹfààní iná ní arí látara alihamudulilayi ìyẹn jẹ́ ẹlẹ́kẹ̀lò twenty two twenty three àwa béèrè pé ṣé wọ́n máa ti ń jẹ́ ọlọ́run ìyún wa gba àsìkò tọ́kọ̀ àti ẹ̀rí oríṣiríṣi tọ́lọ̀ ọba àlekọ́lá tó sọ fún anu Qur'an lórí pé òun ọlọ́ọ̀ba òun ọba ti bẹ ni ti ń bẹ pátápátá òun náà sì ní ọjọ́ ẹ̀dá fún òun látara rẹ̀ náà sì ọba ọba ti ń bẹ ni. èyí ò ń o odidi sẹ́ni o so òfẹ́ ká ó ni so láàrin náà láti sọ. nípa ìròyìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni asọ̀rọ̀ nípa orúkọ ọlọ́run níwọ̀nba bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn míì tọ́jẹ́ pé nígbà tá a bá kà á fẹ́ mọ òkúgbò lérí ìṣòwò ajẹ́ agbọ́dọ̀ gbìyànjú lórí pé àwa ìmọ̀ rẹ̀ káàkiri mọ́ máa sọ̀rọ̀ lófèrèfé ìgbàgbé ọlọ́run fèsì fún àwọn yahudi wípé àwọn yahudi sọ wípé àjàgà ti wà ní ọwọ́ ọlọ́run ọlọ́run bá sọ àwọn lọ àjàgá wà lọ́wọ́ wọn wàlú ìlú ìmọ̀ kọ́ọ̀lù ọlọ́run ti sẹ́bilé wọn lórí tí wọ́n sọ báyìí àdá òmòkùsù tata ọlọ́run tẹ ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́nu yóò fi gbogbo ìhàn yàtá ọlọ́run sì náà ó bó ṣe wù ú ni kọ́ wa sọ pé sọ́lọ́ lọ́wọ́ àbí ọ̀ lọ́wọ́ so ọ̀bọ̀ sínú ní àkídà nìyẹn so a gbọ́dọ̀ lọ wá ìmọ̀ rẹ̀ kì í ṣe ká máa speculate lásán so ìta àṣẹ ládé náà nìyẹn tàlàtà wa ìṣòro abẹ́ẹ̀kọ́ ni agbẹ́yìn ọ̀rọ̀ mẹ́tàléní ogún wọn bá ti agbọ́ ìkọlọ̀ ní ogúlò fún wa o èmi tí mo ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́mọdé ọjọ́ ìbàlẹ́jọ́ fún alálìkì yá mi wọn láti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ náà. dá ọpẹ́ fún Ọlọ́run bá àbí Ọlọ́run bá kí ọba wa ṣe dára fún ọ̀tá so ṣọlọ a ní ìgbàláyé láti gba ìbéèrè nítorí pé àsìkò ti lọ. ṣèbí mẹ́gbẹ́ bẹ̀rẹ̀ kì aago mélòó lẹ́fẹ̀ẹ́ kí pèrò. ẹ̀hìn ìgbàgbé ó béèrè wọn bá àbó tẹ̀sí ẹ̀mí jù èèyàn bó tẹ̀sí ẹ̀mí jù. tọ́ bá kú lórí ẹbọ ẹnìkan ni ọlọ́run ní àgbẹ̀ tó bá ní àtúndà ẹ̀kọ́

kó ti òjò ọlọ́wọ́ bá nìkan ṣoṣo ṣùgbọ́n yẹn lè rí fìrìfìrì ẹ lè rí pé òjò ń rọ àwòjọ ọ̀rọ̀ tójò ti ń rọ ẹ sì lè mọ̀ rí pé òjò ń rọ tójò ti ń rọ ìṣújú ń bẹ táwọn èèyàn máa ń lò tó di èsì so ìtọ́ka sì ń bẹ nu pé ọwọ́ àánú iṣẹ́ ṣe ìtọ́n ọwọ́ àánú iṣẹ́ ṣe ìtọ́n ayé àkùrọ̀ àtọ́ka sí tọ́wọ́ pé ọmọ rò pé orí nǹkan tí èyí kò ń lórí àbí kí nǹkan transform tó di èsì ṣùgbọ́n pé ọjọ́ mójò lọ ọ̀dọ́ ọlọ́ọ̀bá nìkan tuntun lọ́wọ́ ta eh, mọ́sálásí tó dojú kọ ibi tí òun ti ń lọ. Káyọ̀ sọ pé mọ́sálásí tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Mọ́sálásí tó dojú kọ ibi tí òun ti yọ. Eh, níbo ni ìlú tẹ̀ wà? Ni ó dìtámì. Tọ́ ẹ pé Ìbàdàn, tèmi ṣàkíyèsí. Eh, kìí ṣe pé nọ́ọ̀sì kọ́ra mọ̀ ń sọ fún ọ yín o, kìí ṣe nọ́ọ̀sì àdìsí o. Torí kẹ́ mọ́ sọ pé dókítà ti sọ báyìí, sọ tó wá di tábẹ́gẹ́nu. Tèmi ṣàkíyèsí ló tẹ bá wà nígbà tó òun bá yọ níbi ètò seven sí seven yẹn ẹ yíwọ́ sẹ́gbẹ̀ẹ́ òsì díẹ̀ ibi tí kébìlà wà nìyẹn ntẹ́mi sàkíyèsí nìyẹn nílùú Ìbàdàn bíi ìwà á mọ ìlú mi o sọtí èsì ẹ wá gbé compass oríṣiríṣi lọ́bẹ̀ kẹ́ ẹ fi ṣe ìrànlọ́wọ́ sọ tó bá pọ́ǹtì síbòmíì kẹ́ ẹ gbìyànjú pé ó dìpẹ́ǹ lórí àìfẹ́sì kíbla rẹ̀ bóun ló ṣe rí ẹjẹ́ àgbọ̀ ọ̀rọ̀ dáadáa torí ọlọ́run dá wàhálà lẹ̀ sẹ́yìn pé tọ́lá omi ni pé wà mí lẹ́yìn ètò kàrà ìta fọwọ́lì wọ́jà kàṣà tọ́lá lọ́wọ́ sí ilẹ̀ kàrà ibi òun bá ti jáde lójú rẹ kọ ṣẹ́tùrù lẹ̀ kàrà jùmúrù lẹ́yìnlámà ó wà lórí pé ṣẹ́tùrù lẹ̀ kàrà òun yẹn iná ní tíyàtù àlùkàdà agbègbè ìlú bá wà wọ́n sọ pé kó o ṣe ẹ̀gbẹ́sáfìlẹ̀ agbègbè ibi tó wà tó tó wá jẹ́ pé difference ní ọ̀pọ̀ kò sí ìwọ̀n gẹ́gẹ́ kí nù bẹ́ẹ̀ tí difference ní ọ̀bà pọ̀ ṣé òtẹ́mí náà ṣe sọnù tíra wọn àwọn afá mi náà tó sọ wípé tẹ ẹ bá wà ní ìdí kàábà jọ pé ẹkọ yẹ kẹ dojú kọ báyìí tí sáfù bá ti dùn tá bá fa straight line àwọn èèyàn kan bẹ lọ́yẹ́ pé straight line náà kò ní kò ní bá kàábà omi ìyọ́ lọ sí yorùbá mi àfi kẹ́ ẹsẹ̀ mọ́ káwọn ẹsẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ mọ́ bẹ́ẹ̀ kó fi lè bàjẹ́ kó gbogbo wọn wọ́n fi sì kàbà tí wọ́n bá sí inú haram tẹ́ wọn ta tí wọ́n tún wá mọ bẹ́ẹ̀ tó bá tẹ̀ náà kó o ní bẹ́ẹ̀ ìmọ̀ọ́bù yóò láì láti ní ìgbà pé tó dojú kọ kó o jẹ́ ẹ̀ríkà bá wájú òfin dojú kọ kàbà bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n kò lọ bíi hundred bíi hundred bíi sọ́pọ́sì kọ̀ yẹ kó straight line wọ́n lọ bí kàbà àwọn onímọ̀ sọ pé wọ́n á jẹ́ pé òun ọ̀bá ni kò séwọ̀n níbi ẹ̀ kírun bẹ́ẹ̀ ẹ má torí ẹ̀dá wàhálà rẹ̀ kọ́mpáàsì kan tá a gbé wá wọ́n ni wọ́n ń tí ń mú ìpàrà ọ̀ dáadáa ńgbà kan tí ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá ṣe mí bá kọ́mpáàsì ni àwọn ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń wò sí pẹ̀lú ìràwọ̀ náà wọ́n kà wọ́n gbé àmì báyìí báyìí ṣe báyìí tẹ́gẹ́tì sí àwọn wà rọ́ọ̀n ètí ẹ̀ sáìtì pẹ̀lú ìràwọ̀ yẹn yóò wà ráìtì tó a ti rí ẹ̀sàbọ̀ dáadáa tó ká sí pẹ̀lẹ́ wọn tó bá jáde pé kíbla rí ẹlò ibi ni wọn bá dojú kọ àyè tó pọ̀ tó ti èsì kíbla rí báyìí làwọn ti dojú kọ ẹ̀mọ́ ṣe ẹ̀ ìdí mọ́mí pé kíbla ibi tí compass sọ̀rọ̀ kámọ́ pé kíbla rí tọ́rọ́kọ́ ibi tí compass sọ̀rọ̀ àwọn àdójú kọ báyìí kò tí pọ̀ tó ti tẹ bá débi wípé kọ́mpáàsì wà ìṣúná fa kẹ̀kẹ́ yíra ayé lásán rẹ̀ mọ̀tẹ́ bá bá yé tiẹ̀ kẹ́ ẹ má wulẹ̀ bá wọn fa ẹ má kí nìyí lọ wọ́n sábà ti kàpọ̀ ọlọ́wọ́ gbà lọ́wọ́ ọmọ bá tá a sọ ìkọ́lọ̀ ń jẹ́ tó wúlò fún wa subhanahu wa allah illa illa ant nasara kurkun akwa na islam. mo ní ìbéèrè tí mi ní àǹfààní láti bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ṣe mo ti observe pé ní àwọn àdúgbò ní ọjọ́ ọdún especially ọdún ìtúná rẹ̀ yìí wọ́n wá gbé àwọn ah, tíra kan bá wọ́n máa fún àwọn èèyàn pé tíra yẹn ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ kó tó lè mo ti rí ní so many places o ah, like. ọbaṣẹ́rì àmú ọbaṣẹ́rì àmú tọ́lọ̀ ní káfí ṣe kìlọ̀ fún yẹn káfí ṣe wáàsí fún yẹn kí yẹn wá gbé mi àwọn kan bá gbẹ lọ àwọn kan bá tọ̀ lọ àgbà. Islam ní ká máa rántí ikú ni kò ní ká máa ṣe ọjọ́ òbí so mẹ́mbà ṣe àsọyí tó bóyá ó ti wá lẹ́sẹ̀ ṣùgbọ́n kéèyàn máa rántí ikú wáyé bẹ́ẹ̀ ṣe rata anytime ló fi ṣe àkèjọ tó jẹ́ kójọ́ bíyàn bíyàn tó bá sì dìjọba kan láyé o lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fúnra rẹ̀ èyí ni ọmọ kéde fáwọn yìí àbí ìdí ẹ̀wọ̀n ṣe fẹ́ gúgbì kálukọ́ ọmọ bá bá ọ sọ́jọ́ ìdí mọ́ máa ẹni tó lọ́jọ́ ìbí ó ti gbàgbé ọjọ́ ìbí rẹ̀. <laughs> ẹ wọ́n wà máa gbé nǹkan fún yẹn àpè ẹ̀mọ́ gbà ṣùgbọ́n yẹn ẹ̀mọ́ kà fún ìtọ́yẹ ká máa ṣe ní Islam káwọn arántí ọjọ́ ìbí nǹkan yẹ kéèyàn tó máa bá ń jẹ́ pé àtìmẹ́ǹtì tó lòun ti dín lórí ẹ̀sìn mo rò kó ti ẹ̀sìn. aleykum salaam aleykum salaam mo ń gbọ́ mo ń gbọ́. ah mashaayikh asalaamu aleykum hayyakum allah ẹgbẹta ẹ má bínú sí wa ẹ pẹ̀lẹ́ ọbẹ ṣèkù kínní ẹmí ṣe ajẹ ẹ ní mọ̀ ọ́n. エアコンだ。